وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الحديث التاسع في كتاب بلوغ المرام يقول الحافظ ابن حجر رحمه الله تعالى وعن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال في الحرة إنها ليست بنجس إنما هي من الطوافين عليكم أخرجه الأربعة وصححه الترمذي وابن وابن خزيمة ليباتي تي أفاتي مو gbàwọ́rọ̀ lẹ́ẹ̀kẹjọ wá fún wa èyí tó dá lórí títẹnubọnú gbá èyí tí ajá tẹnubọnú gbá àti kí ni nǹkan tá a ṣe láti fi fọ igbá yẹn mọ́ àfàmù àdéhùn ẹlẹ́kẹsàn-án wá fún wa àdéhùn ẹlẹ́kẹsàn yẹn òun ní í pẹ̀lú olóńgbò ó ní í pẹ̀lú olóńgbò ìmọ̀ títẹ ẹlẹ́kẹjọ tóun ní í ṣe pẹ̀lú ọ̀làjá ẹlẹ́kẹsàn-án òun ní í ṣe pẹ̀lú olóńgbò ẹgbàwọ́rọ̀ yìí wá láti ọ̀dọ̀ baba Qatada radiyallahu anhu ọlọ́run bá kó yánu sí i ó ní òjíṣẹ́ ọlọ́run bá kí àti ọlọ́run bá kó máa bá àti àwọn ará ilé rẹ̀ sọ yìí pé ó sọ filhira nípa olóńgbò innaha laysat binajisin ìnáha laysat binajisin wípé olóńgbò kìí ṣẹ̀gbin olóńgbò kìí ṣe ẹ̀gbin innama hiya mina tawafina alaykum kọjá nǹkan kan bí ìbá ṣe ọ̀kan nínú àwọn nǹkan tó máa ń lọ tí wọ́n ń bọ̀ láàrin yín. akhrajahu al-arba'a àwọn mẹ́rin àtìmẹ̀ tó máa sọ kó àwọn mẹ́rẹ̀ẹ̀rin Abu Dawud An-Nasa'i At-Tirmidhi àti Ibn Majah àwọn ni wọ́n gbà lérò wa sahhahahu At-Tirmidhi wa Ibn Khuzaymah At-Tirmidhi yìí àti Ibn Khuzaymah àwọn sọ pé ẹgbàá ọ̀rọ̀ ìfẹsẹ̀ ìfẹsẹ̀ rìn lóògùn rege. Abu Qatada radiyallahu anhu. tọgba ẹgbà awọrọ yìí wá wọn ti ma bàbá Qatada sọ ọpọlọpọ ọrọ nípa kí n lorúkọ rẹ̀ torí pé ń bẹ́ẹ̀ sọ àwọn tó ṣe pé tí fi alágbájá. sàwọn alágbájá yẹn ó ṣeéṣe kórúkọ wọn hàn sí èèyàn. ẹbí ayé ìsìn náà nìyẹn bàbá kínní kan bàbá elépo bàbá sòwò fi mọ yẹn iná làwọn èèyàn mọ̀ fi gbé náà ní ẹ̀dá kúkú àlù kọ bàbá elépo náà bàbá elépo náà ni bàbá bàbá náà ni ẹ sì torí ẹ̀ ló ti nínú àwọn tó ń fún wa nípa ìtàn gbèsè ayé àwọn sàbẹ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam á rí i pé nínú apá kan nínú àwọn tírà yẹn wọ́n máa ń sí abala kan bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe ní báàbù man ishtahara bilkuna báàbù man ishtahara bilkuna so àbí báàbù kuna báàbù man ishtahara bilkunya báàbù kuna so ibi dáńtí máa dárúkọ kan tó ṣe kí n tó fi mọ́ ọ́ ni baba alágbájá baba tẹ̀mẹ̀dù. torí ẹni imaamu muslim ibn al-hajjaj rahimahullah wọ́n ti kọ tírà kan fún wa tó pè ní kitabul kuna kitabul kuna nítorí ká lè bá a mọ̀ nípa arú àwọn orúkọ yẹn bẹ́ẹ̀ ni imaamu zahabi aná kọ tírà kan tó pè ní kitabu al-kuna tọ́ Abu Qatada yẹn ìyapẹ́ inú wà nípa orúkọ rẹ̀ ṣùgbọ́n èyí tí wọ́n ní ọ́ lágbára jù nínú tí wọ́n sọ nípa orúkọ rẹ̀ ní harith ibnu. ربعي الحارث ابن ربعي wọ́n lé lẹ́yìn lọ́gbà jùmọ̀jù nínú tí wọ́n sọ nípa orúkọ rẹ̀. wọn sallallahu alayhi wa sallam gẹ̀sìngẹ̀sìn dànàbí sallallahu alayhi wa sallam. kópa nínú ogun uhud àti gbogbo uhud. ní ọdún kẹrìnléní àádọ́ta lẹ́yìn hijra nabi muhammed sallallahu alayhi wa sallam ní medina àmì sì sọ pé kúfà ló kú sí ní ayé amirul mu'minin ali ibn abi talib radiyallahu anhu onasi pẹ̀lú ali ibn abi talib níbi jíjà gbogbo ogun tí ali ibn abi talib jà ó lè ojúṣe ọlọ́run bá kí àti ọlọ́run bá kó máa bá wọn sọ yìí pé. ó sọ nípa olóńgbò tí bá wo àdéhìí yìí nísìnyí ó ní ọ̀sán nípa olóńgbò kì í sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam onígbàtúrà láti sàlàyé fún asọ́dà tá a fi ní sin àdéhìí yẹn mú ó lànà bí sọ nípa olóńgbò pé innaha laysat binajis kì í ṣẹ̀gbin innaha laysat binajis tó bá ti ké bí àdéhìí yẹn ti ṣe wá nu kì í kí gẹ́gẹ́ bí wọ́n ti sọ nípa omi òkun pé huwa at-tahuru ma'uhu al-hillu maytatuhu tí wọ́n bá sọ sábàbí rẹ̀ fún abúlé àti fẹ́ mọ̀ huwa at-tahuru kí nìkan náà. sọ̀bẹ́ náà ni innaha laysat binajis torí ẹ̀ náà ti sọ nínú ìmọ̀ yìí pé gbogbo ẹ̀gbà ọ̀rọ̀ tó bá wá gbogbo àyà tó bá wá tó ti pa lè gbọ́ yé láì má sábàbí rẹ̀ fal-ibratu العبرة بخصوص بخصوص سببه لا بعموم لفظه yọrọ sábì tó gbà wá orí rẹ̀ la límìtì ọ̀rọ̀ rẹ̀ sí lórí àní gbé tayọ bẹ ìnà ha sábà máa sábà bíi ha tàfi tàfi tàfi díkẹ́tì kínní ha yẹn àbọ̀dọ̀ gbé tayọ ha tó wà mẹ́ ìnà ha laysat bi najis gbàdán ti sọ pé lóńgbò ni ayé pé lóńgbò ni kì í ṣẹ̀gbìn àwa ní gbé lọ ha pé nà á lẹ́yìn sẹ́gbẹ̀ nájẹ́ kẹlòmí wọn á lò fún ajá kẹlòmí wọn lò fún eh, ẹlẹ́dẹ̀ kẹlòmí wọn lò fún pẹ́pẹ́yẹ kẹlòmí wọn lò fún kínní àlùmọ́hìmì tí àdéhì wá ń parẹ̀ lálẹ́ méjì rẹ̀ lé lórí. ìnáha lẹ́yìn sẹ́gbẹ̀ nájẹ́ wọ́n ní sábàbí àdéhì yìí onáà ní pé Abu Qatada radiyallahu anhu dá mi sí inú àgé fún àbí kínní àlùwàlá. láti fi sàlùwàlá nílò olóńgbò kan bá wá lọ́ba bẹ́ẹ̀ sì ni mu nínú omi àlùwàlá tán gbé kalẹ̀ fún un fa asugha alahal ina òun bá tún tẹ orí igbá yẹn bá fún sódà tí ó fi lè mú bẹ̀ dáadáa àbúkútà dà wọ́n tún tẹ bá fún dáadáa pé kó lè bá a mú bẹ̀. fa qila lahu fi dhalik wọn ni àkànní ah, tẹ́ ń ṣe ẹ fẹ́ bomi jẹ́ ni wọ́n sọ fún Abu Qatada bẹ́ẹ̀ faqal Abu Qatada wa ni qala rasulillah sallallahu alayhi wa sallam innaha laysat binajis sábàbí àdéhìyàn torí rẹ̀ a lè gbọ́ ọ̀rọ̀ yẹn yé láì má sábàbí rẹ̀ gbogbo ọ̀rọ̀ tó bá sì ti wá tá a lè gbọ́ yé láì bọ́ sábàbí rẹ̀ sábàbí rẹ̀ náà dapá kan nínú ọ̀rọ̀ yẹn gbogbo ọ̀rọ̀ tó bá wà nù kúránì àbí wà nù súnà tá a bá gbọ́ yìí láì má sábàbí tó mu wa sábàbí rẹ̀ náà di àrọ̀ ọ̀rọ̀ yìí ìyẹn ni pé a gbọ́dọ̀ sọ sábàbí rẹ̀ kọ́rọ̀ yìí ó lè bá yé láì sọ sábàbí rẹ̀ ọ̀rọ̀ yìí ò lè yé tó a jẹ́ pé sábàbí náà ti di àrọ̀ ọ̀rọ̀ yìí. tọ́ báyìí ìní àdéhìí ti ṣe wá. إنما هي من الطوافين عليكم ìyẹn ni pé olóńgbò ọ̀jẹ̀ nkankan bí ba ṣe kọ́ kan nínú àwọn ọmọ ọ̀dọ́ yín. ibn asir rahimahu allah ta'ala nínú anihaya fi gharib alhadith nítorí gbogbo ntábà ti gbọ́ yé nínú àwọn gbólóhùn tó wá nínú àdìsí anábì sallallahu alaihi wasallam ní láti lọ sínú àwọn tíra tí wọ́n ṣe special nípa àwọn words tó ṣe pé tùmọ̀ àwọn nínú àdìsí anábì sallallahu alaihi wasallam dictionaries náà làwọn náà wọ́n ní ìtumọ̀ ọ̀pọ̀ ìfúnbí òní alkhadim ọmọ ọ̀dọ̀ ikú olóhùn bẹ́ẹ̀ nù àwọn ọmọ ọ̀dọ̀ yìí ni innaha min at-tawwafina alaykum wat-tawwafat wat-tawwafat ikú olóhùn bẹ́ẹ̀ nù àwọn ọmọ ọ̀dọ̀ yìí min at-tawwafina alaykum nínú àwọn ọmọ ọ̀dọ̀ yìí tí wọ́n ń ṣiṣẹ́ sìn. nínú ẹgbàá àwọn ọ̀rọ̀ kan wọ́n pe min at-tawwafina alaykum wat-tawwafat bí wọ́n ń bẹ nínú àwọn ọmọ ọ̀dọ́ yín akọ àtàwọn ọmọ ọ̀dọ́ yín abo lé tí wọ́n á ṣe wọ́n ṣe jámù sifatul hirrati jam'a mudhakkarin salimi tá a sì mọ̀ pé lédè lárúbáwá wọn kì í ṣe plural kan ní jam'u mudhakkar salim àfi kó jẹ́ pé ó ní làákàyè kó jẹ́ pé wọ́n ní làákàyè olóńgbò sì ní làákàyè bọ́lá Ànábì sallallahu alaihi wasallam ti wá ṣe jọ́mù rẹ̀ ní jọ́mù mudhakkar salim pé innaha mina tawafina alaykum wa tawafat. wọ́n ní lamma wasifatul hirra bi'amali al-uqala sahha an tusafa bisifatihim. ìgbà tí wọ́n ròyìn rẹ̀ pẹ̀lú pé ń ṣiṣẹ́ àwọn onílàkàì ọ̀tọ̀ lóru ọ̀rọ̀ tá a máa ń lò fún àwọn onílàkàì fòun náà pé náà mina tawafin ẹsẹ̀ bẹ́ẹ̀ yàn ni wọ́n náà ọmọ ọ̀dọ́ yín ni lọ́kùnrin wọ́n tawafat àtàwọn ọmọ ọ̀dọ́ yín lóbìnrin ẹ̀yin wà pé ní kíni olóńgbò fa kí ló dé náà fi pè wọ́n bẹ́ẹ̀ torí pé wọ́n ń ṣiṣẹ́ sìn ẹnìkan sì ṣiṣẹ́ sìn àbúkọ́jẹ́ pé ní làkàì ala eléyìí òfin hàn wípé olóńgbò ìkẹ́ ọlọ́ọ̀tánú rẹ̀ lọ́nà wọn bá fi ṣe ní ìṣe ìṣẹ̀gbìn nítorí tí wọ́n pè ní oníwọléwọ̀de sọ́dọ̀ yín tí wọ́n bá pè lẹ́gbìn èèyàn ní lè sẹ̀mí pẹ̀lú olóńgbò nítorí ọ̀kẹ́nubọ bí ọ̀kẹ́nubọ bí gbogbo ẹlẹ́dàánu gbogbo ẹlẹ́fọ́nu gbogbo àá mọ́ṣíkìlánù. ẹ mọ̀ pé olóńgbò wọn sọ pé kẹ́ ẹ lé òun jáde nulẹ̀ yín yàtọ̀ sí ajá tó ṣe kékeré gbọdọ̀ bá yín gbélé ẹgbàá ọ̀rọ̀ yìí ó ń fi hàn wá ipe tó mọ́ ìní olóńgbò kìí ṣẹ̀gbìn bìmọ̀ọ́nà nítorí bá tẹnubọ̀ kò bàjẹ́ a lè lomi tó tẹnubọ̀ láti fi ṣàlùwàlá ṣùgbọ́n tá lè mú Allahu alam nítorí pé eh, ìwádìí táwọn yẹn bá ṣe nípa sáyẹ̀nsì ni ó fi hàn wá nígbà tó ń sọ pé irun rẹ̀ yùn gẹ́gẹ́ tí ó bá wọ inú omi tí èèyàn bá mú ó lè dá oríṣi àrùn kan lẹ̀ fún yẹn sọ eléyìí ń bọ́yá sàmọ́pọ̀ mi bàjẹ́ kò bàjẹ́ a lè lo fálù àlà a lè lo fún wẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní tó máa lo lóńgbò omi tó bá sì mú kù ohun tó mọ́ lò náà. ṣùgbọ́n tí olóògùn bá jẹ ẹ̀gbin tọ́jú ẹ̀gbẹ́ tọ́jú eh, asínrín tọ́jú òkété tọ́jú kínní kan sùtọ́ bá tẹnu bọ́nú omi lókun gbàtà bá ti rẹ́gbin nínú omi tó mu kò sí wàhálà mọ́tà bá rẹ́gbin nínú omi tó mu tó rẹ́gbin yẹn là ṣe ní lo omi yẹn kìí ṣe nítorí tòlóńgbò. tọ́ba á jẹ̀gbìn títí gbà wo láàlè jìnnà sómi pé bóyá ọgbọ́dọ̀ sọ̀sù mẹ́ta kó tó tún ká tó filẹ̀ kọ̀kẹ́ nu bomi tá a lè lò. bàbá sọ pé kò burú kò sásìkò kò sásìkò kò sásìkò tó bá jẹ̀gbìn nísìn kò burú pé lẹ́yìn one hour two hour tó bá mú mi a lè lo omi yẹn tá a bá sá ti rẹ́gbìn lára omi tí o mú. tó eléyẹn jẹ ló ti ṣe jẹ mẹ. àwọn apá kan nínú àwọn olùmọ sọ pé rárá o tó bá jẹ ẹgbin àfi ká fún lákòókò àkókò tí ó pẹ́ torí ẹ̀ ẹ̀yìn gbàgbà náà la tó omi tí a bá kẹnu bọ̀. ala kulli eléyìí fi hàn wá pé olóńgbò tẹ̀rí yẹn kìí àti kéèyàn ní olóńgbò tó bá kò sí ní tó burú torí ní kìí ṣe ẹ̀gbin wọ́n ní kì í ṣe ẹ̀gbin sáwọn lè ra kò burú nù kọ́ ra kò burú kọ́ ra tó rà mọ́ àdéhìí kan táwọn ibi sọlá àṣọlá ti kọ̀ fún wa láti ra àbí láti ta so ṣùgbọ́n sáwa lè jẹ́. bí ẹnìkan ní sì ti ń travel lọ tí mọ́tò rẹ̀ gbá olóńgbò ó sì dúró wọ́n sì ń sáré mú pé ah ẹran nù ẹran báwo sá ẹran báwo so torí pé ẹ̀rí pé ó ní eyín sọ̀nsọ̀ méjì ànábì sallallahu alaihi wasallam sì kọ̀ fún wa pé gbogbo ẹranko tó bá níyàn ọ̀gán yẹn wọ́n ṣe léwọ̀ fún wa láti jẹ wọ́n ṣe léwọ̀ fún wa láti jẹ ṣíṣe léwọ̀ láti jẹ́ kọ̀sọ́dẹ̀gbìn torí ẹ̀ láṣẹ mọ̀ pọ̀rọ̀ àwọn fòkàhà sọ́nsọ nígbà bíi pé gbogbo tó bá ti jẹ́ ìwọ̀ ẹ̀gbin ni ẹ̀gbin ni báwò wọ́n lè gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kìí ṣẹ̀gbin àdéhì tún wá tó sọ fún wa pé kìí ṣẹ̀gbin. tán tó bá rí bẹ́ẹ̀ yẹn ǹjẹ́ olóńgbò sọ́dà pé àwọn fílẹ̀ kọ́ máa sun orí bẹ́ẹ̀dì èèyàn. Hmm? ẹ̀yin lẹ ẹ pé tó kálukú lọ́mọ fa màdébà ti sẹ́gun kálukú lọ́mọ so ṣùgbọ́n ntọ́ da ni kíkẹ́ méjì kọ́ máa sun orí bẹ́ẹ̀dì yẹn àbí òye torí pé èèyàn ò ní yé máa sùn tí olóńgbò tó náà fi máa hùwà olóńgbò. kọ́lọ́n sànù wa. lẹ́yìn náà àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ tó jẹ́ kí ọba yẹn lẹ́rù láti máa gba àwọn olóńgbò láìka yìí àbí òye wa nítorí pé ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tí wọ́n bímọ tuntun tó ló ń ń wa sòmọ́ àti máa ti ń gbólóńgbò tó ń gbé kọjá iná mọ kó sírun tó wọn jẹ sá ẹ bá di wàhálà torí de eléyìí kálukọ sọ̀rọ̀ ẹ. lẹ́yìn oṣù túmọ̀ sí wọn àti pé ń tọ́ mọ́ ni kò á túmọ̀ sí kíkọ́ ọmọ á jẹ́ pé gbogbo olóńgbò tí wọ́n bá ti rí ọmọ sá ni àjẹ́ ẹ̀bí òye wa ẹ̀ ń torí pé gbogbo olóńgbò ńlẹ̀ Yorùbá ìbáyìí <laughs> làwọn ti sọ dàjẹ́ gbogbo ẹ yóò wíwí àjẹ́ bá kí á ló tún kú mọ́ kò sí ẹranko kan tó ní tíráàmà gbogbo wọn sọ dàjẹ́ alá ewúrẹ́ àjẹ́. pé ewúrẹ́ kan ọjẹ́ èrè òun òun á nà lọ́wọ́ bá wù ọlọ́run kọ́kọ́ rẹ̀ wù ni. torí di eléyìí alákòlá hàl àwọ̀dọ̀ jẹ́ ẹni títí pé ọkàn máa ti ràn máa rọ́ ẹ̀bí òye wa olóńgbò tó bá sí ọ nìkan pọ̀ sí ọ. àwọn olóńgbò lóru táyì bá gba àwọn lágbo ilé kan ẹ̀bí òye wa náà ni pé kùtì òkété pọ̀ mbẹ̀ wọ́n lè máa wá kọrin sí létí kí wọ́n máa pariwo bí ọmọ tuntun fa. tó ẹ á pè rírẹ o ẹ yọ pọ́npọ́ sí wọn ni tó yé àwọn àtúntẹ jíjáde sáwọn tún ibi òní ṣe máa wá sí ra nù bó ṣe jẹ́ àdìsí tún wá wá àdìsí so náà àǹfààní tá a rí mu nínú àdìsí ẹlẹ́kẹsàn yìí ọ̀dọ́ lóńgbò yẹn ní tó máa ní kì í ní tó kò túmọ̀ sí pa àlè ṣe kínni kò túmọ̀ sí pa jẹ o. àti pé olóńgbò oníwọ̀dé ló jẹ́ rẹ oúnjẹ yẹn ò dẹ́gbin àmọ́ tó rẹ kó rẹ sóye jẹ́ lẹ́yìn náà olóńgbò rí yẹn wọ́n bẹ nínú àwọn ẹranko èyí tó ṣe pé ọlọ́run bá súnmọ́ yẹn ọlọ́run bá bó ti lè jẹ́ ẹranko tó lè nìyàn lára bẹ́ẹ̀ náà ló lè jẹ́ ẹranko tó lè wúlò fún yàn. wala shak nínú àǹfààní rẹ̀ òun náà ní tó bá wà ń kọ èkúté kan òkété kan wọn ò ní afẹ́lẹ́fẹ́lẹ́ nítòsí bẹ̀. so wọ́n hà kẹ̀rẹ̀ ẹni tó bá sì mọ̀ pé òun ò ní tọ́jú wọn dáadáa kọ́ mọ́ òun lẹ̀ ní wọn lé pé kí wọn mọ̀ bá wọ náà nítorí wọn gẹ́gẹ́ bí obìnrin tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé yọ wọ náà nítorí olóńgbò kan kò fún lóúnjẹ kò sì filẹ̀ kọ́ lọ jẹ ní kókó lẹ̀. ìgbà ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Anas ibn Malik ẹlẹ́kẹ̀wá radiyallahu an qal jaa a'rabiyun fabala fi ta'ifati al-masjidi fazajarahu an-nasu فنهاهم النبي صلى الله عليه وسلم فلما قضى بوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب من ماء فأهرق عليه متفق عليه Anas ọmọ Malik ọlọ́run bá kó yọnu sí i ó ní aróko kan ọwọ́ ní ọjọ́ kan ọwọ́ àtọ̀ sí agbọn ibì kan nu mọ́ṣáláṣí aróko ọwọ́ alọ́jọ́ kan ó sì wo kan nínú mọ́ṣáláṣí ọ̀tọ̀ sí fàzẹjọrọ hunas àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí jágbe mọ́ káà kí ló ń sẹ́mẹ́ bẹ̀rẹ̀ sí jágbe mọ́ fanahahumun sallallahu alayhi wa alayhi wa sallam anabi wa kí àti ọlọ́run kò máa bá a ó ní ah ah ẹ má jágbe máa o ẹ má jágbe máa o. falamma qada bawlahu màtọkùnrin tọ̀ tán amara nabi sallallahu alayhi wa sallam bidhanubin min ma'in anabi pa aláṣẹ pé kí wọ́n wá bọ́kẹ́tì omi kan tó tóbi fún wa fa uhriqa alayhi wọ́n sì dá lùtọ̀ rẹ̀ muttafaqun alayhi alimami bukhari àti muslim ni wọ́n gbà wá. ẹni tó gba àdìsí yìí wá sàábì tó gbà wá ní abu hamza abu hamzata anas ama malik ọlọ́run bá kó yọnu sí i. wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn ansor láti inú ìran banu anajar ọ̀kan nínú àwọn khazraj ọmọ ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam láti ìgbà tí anabi sallallahu alayhi wa sallam ti dé medina lánàá sì ti ń sọmọ ọ̀dọ̀ fún ìyá rẹ̀ mú wá bá anabi sallallahu alayhi wa sallam kó nǹkan ọmọ sọmọ ọ̀dọ̀ fún ọ subhanallah àwọn ìyá rẹ̀ nù àwọn ìyá rẹ̀ ti ń forí ilé fọmọ wọn nítorí wọn ti mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run tó bá ń bẹ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa ọ̀nà oríire nù ìsìnkú ní ká anabi ọmọ ọmọ òsìn fa tura nàbí èmú yẹn sìn tura ni Anas ti sọ pé mo sọdún mẹ́wàá tí mo fi ń ṣiṣẹ́ sin anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ò bá mi wí rí nípa tí mo ṣe pé kí ló dé tó fi ṣe àbí tí mo kọ̀ láti ṣe kí ló dé tó ṣe ọdún mẹ́wàá tọmọ kan máa gbọ́ yẹn fúnjọ́ mẹ́wàá yóò sì gba ìbáwí bíi ọgọ́rùn-ún times ten ká ó kéré jù nù. tẹ́wàá wà anabi wa Muhammad sallallahu alaihi wasallam fọdún mẹ́wàá kò sí kí ló dé kí sì ló dé abẹ́dẹ̀ fún ọdún mẹ́wàá tó fi ṣe ìṣẹ̀ṣẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́bàn ó túmọ̀ sí pé ó mẹ́ nínú àwọn èèyàn àwọn tó ṣe pé wọn ò nídìí kó wọn wọn wí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ bá wí ó máa ń bí ọ̀pọ̀lọpọ̀ àìgbọ́rọ̀ fáwọn míì àìbániwí a máa túmọ̀ sí kéèyàn gbọ́rọ̀ fáwọn míì gẹ́gẹ́ tí mo fi ń bẹ́nu àwọn èèyàn tọ́jú ọmọ ojú wọ́n ti fojú bá wí bá wí gbọ́rọ̀ ó sì ń bẹ́nu ẹni tọ́jú ọmọ ẹnu tẹ́ bá ti fẹnu bá wí kò tíì gbọ́ ó sì ń bẹ́nu ọmọ agi tó wọ́n bá ti yọgi sí i kò tíì mọ̀ pé ẹnìkan sọ̀rọ̀ sòṣùgbọ́n Anas ibn Malik radiyallahu anhu kò dájú kọ́ ọmọ ni kò sì dájú kọ́ ni ń pé wọ́n gbogbo ní sẹ́mi láti ní oṣù mc ni. ànábì sallallahu alaihi wasallam sí kakún pé tán báwo ló ti wá sí fẹ́ ṣe tí ò ní ṣàṣìṣe nítorí pé níjọ́ tá ànábì gan kò jọ ọmọ mẹ́wàá lọ àbọ̀ ọmọdún mẹ́jọ. so gbogbo ìgbà tó fi ṣiṣẹ́ sin ànábì sallallahu alaihi wasallam tí fi kú anasi ò tí ju twenty years àbí eighteen years lọ àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́rin sọ túmọ̀ sí pé tí wọ́n máa ń bá wí tí wọ́n gẹ́gẹ́ sọ ọ́nà hadithi tí wàá nù sahih bukhari àti muslim ó lóun rẹ́ ni tíwà rẹ̀ dáa tó tà nàbì sallallahu alaihi wasallam. gbogbo báwọn ṣe jọ́ ọmọ kéékèèké máa bá wọn ṣeré máa súnmọ́ àwọn máa bá wọn jókòó máa bá wọn najú débi kó ńlá burú kan tí òjò kéékèé báyìí lọ ànábì sallallahu alaihi wasallam bá ṣeré ó sọ ní Abu Umair Abu Umair ọmọ tí ò tí ì tí ì ẹja kún wọn tún ní bàbá Umair wọn sànàbí ọmọ bá wọn ṣeré débi pé kan ọwọ́ àánú sahih igi anas bin malik radiyallahu anhu anabi ránṣẹ́ wọ́n ní mo ti mọ̀ lọ́kàn mi pé ní mo ti pé so ńgbà tí anas wa lọ ó ní mo sì mọ̀ pé ní mo sọ lọ́kàn mi pé ní jíṣẹ́ mo sì pé onígbà tí mo rí táwọn ọmọ ń ṣeré èmi náà yà dúró mò ń wòran sòmùgbà tí mo dúró tí mò ń wòran gbé ànábì yọ sallallahu alaihi wasallam gbàtà ànábì yọ kẹ́ máa wọ àpèjúwe tánàsì fi sọ pé wọn ò bá mi wírí lórí tí mo pé kí ló dé tó fi ṣe èyí tí ń ṣe kí ló dé tó ṣe ànábì sallallahu alaihi wasallam mi à sẹ́yìn wọn kọ́ àwa tí a bá fọgbọ́n yọ àwa amúlẹ́tẹ̀yìn yọ̀ọ̀kan gbọ́ àbára ni wọ́n ọmọ tí mo bẹ̀ ń sẹ́nu. láyé láyé lọ anabi sọlá sọlá wọ́n ti bá lọ bá wọ́n sì ń bá ara ẹ̀rìn pé à ṣé iṣẹ́ tá a bẹ̀ ọ́ ti jẹ́ láyé láyé lọ bá. ó ní mo bá sọ pé mọ̀ ń lọ náà nù anabi ò sì sọ̀rọ̀. sẹ́mi kó wọ́n sọ pé kí ló dé tó ti lọ ẹ́ tó bá ṣíṣẹ́ tá a bẹ̀ ọ́ ti jẹ́ ó mọ̀ ń lọ náà nù subhanallah. tó nítorí de eléyìí eléyìí ni Anas ibn Malik radiyallahu anhu Anas ibn Malik Basra ayé Umar ibn al torí kó lè kó àwọn lẹ́sìn ẹ̀mí rẹ̀ sì gùn gan kó kan àtọ́dún mẹ́ta ọdún láyé àwọn kan sọ pé lò tó kú kan yìí náà sábẹ́ ànábì sallallahu alayhi wa sallam nílùú Basra nítòsí rẹ̀ fi gùn ni pé aláwọ̀ àlàmọ́ ti kọ́pẹ́ mi rè so ara rẹ̀ ni albarka àdúrà tá ànábì sallallahu alayhi wa sallam tó ń ṣe fún <clears throat> ànábì bẹ́ẹ̀ mere fún pípẹ́ mi rè gùn ọmọ rẹ̀ lọ tọrọ subhan gẹ́gẹ́ bá àwọn ẹ̀yà abú náà ń kọ́ wọ́n ti ṣe wà nínú àwọn ẹ̀yà rẹ̀ nìyá Anas nínú àwọn ẹ̀yà rẹ̀ gidigidigidigidi ẹni Asma'u bintu Abi Bakrin radiyallahu anhuma ìyá Anas náà lọ́tọ̀rọ̀ bá ń tọrọ fún tọrọ fún kíkẹ́ mi rẹ̀ ogun kọ́mọ rẹ̀ ọ̀pọ̀ gbogbo ẹ̀ sì sẹ̀ ẹ̀mí rẹ̀ wá gùn kò gùn ní gùn yà àwọn ọmọ ìpọ́tọ́ dáa ni wọ́n pọ̀ so eléyìí ni Anas ibn Malik radiyallahu anhu. Anas ń fún wa ń rò ó ní jẹ́ àrọ̀bí àrọ̀bí ó ní nísìbà àrọ̀bẹ̀ ẹni tí wọ́n ti ń gbé oko olùkó ni wọ́n ń pè àrọ̀bẹ̀ àrọ̀bí kò bá jẹ́ lárúbáwá kò bá jẹ́ ẹni tí èsì lárúbáwá àrọ̀bí olùkọ́nù ó yàtọ̀ sí àrọ̀bí lárúbáwá nù àrọ̀bí olùkọ́nù torí délé èèyàn ń gbénú oko ń gbénú àbà àìpéjà àní àrọ̀bí yóò nílì ọ̀ọ́ àrọ̀bí yóò kàn wá bá mi lónìí o so kò túmọ̀ sí kó wọn pé ah, àbí lárúbá ń gbèlú yín ni eh, lárúbá bá wọn àárọ̀ yìí lásán <laughs> so nítorí di eléyìí ni wọ́n ń pè ní àárọ̀ bí. wà á ìdọ̀ ẹ̀yin náà sì mọ̀ àti má ti pèèyàn kan lólùkọ́ tí wọ́n ti pèèyàn kan lólùkọ́ tọ́ba àwọn ọ̀wà tí ó wù kò ní jọ tàwọn ẹni jàgbòrò so wọ́n ní orúkọ bàbá yẹn ní Dhul-Khuwaysira al-Yamani wọ́n ní ọjọ́ ọkùnrin kan Jafiyan tọgbọ díẹ̀ tọgbẹ níwà ọgbẹ níwà ìwà rẹ̀ gbẹ sẹmi pé téèyàn bá ti bá àwọn èèyàn lò ìwà rẹ̀ dàbí ti ràkúnmí ni àbẹ́rẹ́ mọ̀ bẹ́ẹ̀ àmẹ́ni tí máa ti ń bá àwọn èèyàn lò tí ìwà rẹ̀ ọ̀dà kọ̀dà kọ̀dà tó máa ti ń bá àwọn èèyàn lò lọ́dà bí gbàtà gírísì pọ̀ lórí ni wọ́n fi pọ́ lórí ìpẹ̀tọ́ wa ń bẹ òní sí bẹ́ẹ̀ mọ́ ìpẹ̀tọ́ wa ń bẹ òní sí bẹ́ẹ̀ mọ́ títí tí wọn náà fi di irú wọn. àmọ́ tí yẹn bá ti dá wà ìwà rẹ̀ ó gbẹ kò ní ṣe súnmọ́ jàfá wọ̀ wà fún torí ẹ̀ máa ń bàdá jàfá gbogbo ẹ bá ti lu ko wọn gọ̀ ni ẹbí òye ṣé délé ẹ mẹ́jọ máa yan pẹ́ lóko ẹ̀yin náà ẹ má pẹ́ lóko torí wọn máa ṣe ń pẹ́ lóko sí. Si bẹ́ẹ̀ la gọ̀ọ́rí ọmọ peléke sí so arákùnrin yìí Dhul Khuwaysira al-Yamani wọn lọ wá fabala fi ta'ifatil masjid bàbá yìí bá tọ̀ sí agbọn abìkan nínú mọ́sálásí sẹ́wọ̀n pé ntọ́dọ́gba tọ́ sí jíjà roko rẹ̀ gan-an sá. wọn sọ fara àgbòrò tètè bá jára àgbòrò aa aa wọn àti ètò pẹ́yìn náà pé lẹ́yìn yóò ti fẹ́ dákú àwọn aróko wọ́n ń ké gan ètò òdúró <laughs> ìyàtọ̀ nìyẹn wọ́n mọ̀ kí lọ́wọ́ àwọn àmì pa tàbí òye <laughs> so nítorí pé táwọn ọba lọ tí wọ́n bá yàgbẹ́ wọn ma lọ dìnnà dìnnà sọ yé ìtumọ̀ tó fà níta tó sọ̀rọ̀ mi bì yẹn kán sì bọ́ pé wọ́n sì tọ̀ èṣù má fi ṣe wọ́n mọ̀ pé wà ń bẹ̀ nítorí tọ́ lọ wá ju ìfà àkàndí bọ́ bẹ̀ ṣùgbọ́n àtàwọn ibi tí wọ́n bá ni wọ́n lọ pé wọ́n mọ̀ gbóòórùn gbẹ rẹ̀ àmẹ́yìn náà ti mọ̀ pé kó tó rò so nítorí ẹ̀ ṣe máa ṣáájì náà tí wọ́n bá yá rẹ̀ àmọ́ tí wọ́n bá sọ à kékin ni so eléyìí ni nǹkan tó ṣẹlẹ̀ àzàzàrọ̀ nurse àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí pariwo mọ́ kígbe máa túmọ̀ sí pé ọ̀làjú làwọn ẹni tí ń bẹ pẹ̀lú wọn àmọ́ òun kọ́ olúfo ni ó túmọ̀ sí pé wọn ò dọ́gba ìṣesí olùkọ́ àti tọ̀làjú abọ́lé dọ́gba wàhálà kékeré kọ́ ni ẹni tí ọ̀làjú òsè kó tó lè bá olùkọ́ gbé fa torí tí máa ń sọ̀rọ̀ gangba mi ni ó sì bí ọ pé ká ah! ìyẹn lọ gbọ́ báyìí so òní òní má lè sọ jáde gba mi àwọn ọmọ ká so tí bá ní sọ ok ok mo ti gbọ́ mo ti gbọ́ torí tí wọ́n bá fẹ́ mọ comment on every issue yóò di pé ká ò ṣe bá gbé wọ́n sì ti mọ̀ pé òun gan ni ò ṣe bá gbé so eléyẹn bákan náà iná fà á ló fi jẹ́ pé ìwọ jẹ́ aráàánú gbòòrò wà lọ fárò kù ẹ̀ pé wàhálà ńlá ni láṣẹ kẹfì dàrí bóyá obìnrin lọ́jà ara àgbòrò lọ́fọ̀ aró oko wàhálà ńlá ni torí ńgbà tí ẹ bá gbé wọ́n ti pè ẹyin àti sùkàlẹ̀ tẹ wá fi fọ́ọ̀kì sí i abẹ́ <laughs> mọ̀ bẹ́ẹ̀ so òun wàá gbé ọwọ́ kan wá látòkù tó yẹ pé ògidì pẹ̀ ni ó ti fi wá sú so ẹ̀kẹ́ ọ̀làgbẹ́jẹ́ fọwọ́ fọwọ́ bá wò <laughs> omi inú àgbọn àgbọn ni so yọkàn yọkàn kó fọ́ọ̀fù ọ̀gá ní pẹ̀ ni yọmọ afọwọ́kọ wípé torí pé òun tiẹ̀ kí ni àmọ́ atẹ́rẹ́ ni jẹ́ àmọ́ àfi fọ́ọ̀kù fọ́ọ̀kù báwò pé èèyàn ò ní yó nítorí pé gbàgbọ́ ti àwọn aróko ni pé gbogbo oúnjẹ tó o bá ti fọwọ́ gbé lọ ẹnu ò ní yó abẹ́ ọ̀gbọ́rú rẹ̀ rí báwọn aróko ṣe bìlíìfù nù pé gbogbo oúnjẹ tí ìbá ti ṣe àwọ̀ ọwọ́ rẹ̀ ló gbé lọ sẹ́nu ò ní yó bí ìgbà tó nǹkan ní dáńjẹ́ sí òní etí ní pọ̀wọ́ nu. ṣùgbọ́n náà ni láǹjẹ́ pọ́kùnrin náà lọ́ọ́ lajú díẹ̀ lọ́ọ́ lọ fólukobìnrin ó lè mọ̀ọ́mọ̀ da ṣúgà sọ́bẹ̀ pèsè bí gbogbo wọn funfun náà ni funfun bá wò ṣé wàá mọ̀ pé yọ̀ lélẹ́yìn ni pé ọ̀dà ẹ̀ má bínú ẹ̀dá ẹ̀ má bínú yẹn kò pé kọ́ mọ̀ tún dayọ̀ sí tíì àfi kọ́ ọ̀ràn ṣe sùúrù torí ọ̀ràn sọ pé ẹni tó bá ti lu ko yìí máa ṣe kíni wọ́n máa gbọ́ ni bóyá náà lẹ́yìn wá ń lò lónìí lẹ́yìn apply lórí ọ̀kàwé kọ̀kàwé sáà pé ọmọ yẹn sọ kàwé àbí ọkàwé sori yóò ti kọ́kọ́ adúrú pé ọkàwé àbí ọkàwé wọ́n ní ọkàwé ok to what level kí ni kọ́ọ̀sì ẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ni pé torí kọ́mọ́ máa jẹ́ pé màá tí wọ́n máa ń sọ báyìí lọ́wọ́ bá dà sí báyìí ilé ọba dáhùn ìrẹ́ ló sì máa wò pé ṣé ẹni tó gbọ́n ni àbí kò gbọ́n sọ́mọ̀ wèé àbí ọ̀mọ̀wé subhanallah ló ti jẹ́ kí àwọn yẹn bá jọra wọn ọ̀rọ̀ wọn ò ní sábà máa takora wọn wọn tí wọn bá jọra wọn wàhálà ó ti pọ̀ jù wọn kàn máa bá yín pé ìjà ojoojúmọ́ ni tó nítorí délé bàbá yìí nígbà tí wọ́n tọ̀ tí wọ́n pa wọ́n jágbé mọ́ wọn torí káwọn ẹni tó wà ń gbòòrò àti mọ̀ pé ìyẹn tọ́ yẹn tọ́ nínú ẹgbàá ọ̀rọ̀ mi faqama ilayhin nasu liyaqa'u bihi àwọn èèyàn súnmọ́ láti láti ṣèyà fún un. yá kí wọ́n ṣe pé wọ́n mọ tọ́tọ́ á ṣe inú mọ́ṣáláṣí. sẹ́wọ̀n pé báwo a náà ṣe rí bá a ṣe react bẹ́ẹ̀ làwọn sábẹ́ ń react yẹn. a ah! bẹ́ẹ̀ nìkan bá dánrú ẹ̀ wò níbi tí ilẹ̀ mọ́dé lónìí. sẹ́wọ̀n pé ńgbà mi wọ́n máa sa ọrùn rẹ̀ lọ́tọ̀ wọ́n máa sa ẹ̀yìn rẹ̀ lọ́tọ̀ ah! pé kí ló dé tẹ́ fi wá lu yẹn náà yẹn náà bá ah! ẹ̀rín tó ọ̀tọ̀ mọ́ṣáláṣí. mọ́sálásí ni ẹ̀yin náà àbà títí pé ẹ dá mi nínú mọ́sálásí fa ẹ tọ́ àbà sóyè pé kọ́dà àwọn olùyìn tó àbí òye tó torí àwọn èèyàn náà súnmọ́ pé àwọn fẹ́ fọ́ bà láfíà rẹ̀. anabi sallallahu alaihi wasallam ní ẹgbàá mi anabi wa fanahahum rasulillah sallallahu alaihi wasallam anabi ẹ lu o. ẹ má lu o ṣé ẹ máa pé káì anabi wa anabi kẹni anabi yọ rahma torí ẹ ló ṣe jẹ́ pé gbìyànjú gbọ́dọ̀ jọdọ lásán àwọn kan gbọ́dọ̀ dàgbà nínú yín gbogbo yín bá jẹ́ age mate ẹ bá kẹjẹ tí ọ̀pọ̀ tí gbogbo yín bá sì gbó nǹkan tún bàjẹ́ yín ọ̀pọ̀ sóyè <laughs> torí ẹ anabi sallallahu alaihi wasallam. wọ́n ti mọ̀ pé àṣìṣe ní tọ̀tọ̀tọ̀sá àmọ́ tá a bá fi yín lẹ̀kẹ́ fọwọ́ bà àṣìṣe tẹ̀yìn oṣù yóò ju ti tọ̀tọ̀tọ̀ lọ àbẹ́ ẹ̀kọ́ ni torí bẹ́ẹ̀ bá ṣe lù ní lóṣù máa bí yín sí ọ̀tọ̀ mọ́tíláṣí lẹ́yìn náà mọ́tíláṣí ànábì ẹ da ọwọ́ bò kó ké bí máa tún ké lẹ́yìn kí yóò ké débi kan kò tún nílé ké máa pé tó ẹ kúkú pa mí pé kò tún ké má ọ̀ya. <laughs> ànábì wa sallallahu alaihi wasallam wọ́n ti wo gbogbo nǹkan yẹn anabi ni torí ẹ àgbàlagbà gbọ́dọ̀ wà láàrin àwọn ọ̀dọ́ wàlúwà ọba sàgbàlagbà ẹ ti ba nǹkan jẹ́ tí ti pọ̀ jù àmọ́ àgbàlagbà wọn mà tẹ bírèkì yìí ní wọn ti fẹ́ lọ àlọ jù ẹtùnú àwọ ẹsẹyìn díẹ̀ tí ẹ bá sì rò lọtẹ rò mú ọba pẹ pé ah, ọmọ ni kí bàbá yọ sọ fún wa ti ba nǹkan torí ó lè padà wá pé àti bá ṣe ńlá tó bá bá na ẹni náà gbà ilẹ̀ fi lọ take decision ẹ̀yìn ọ̀rẹ́ yìí wọ́n padà hàn sí àṣìṣe ní sẹ́yìn mọ̀ pé kí ẹ̀ máa jẹ̀ ká àbámọ̀ lẹ́yìn ti lù yàn pa àti kẹ́ ẹ̀ mọ̀ pé à fọ́lọ̀ ń lù pa sẹ́yìn mọ̀ pé ọ̀rẹ́ àpé ẹni tó nílà ká ìbẹ̀ láàrin àwọn èèyàn nínú ẹgbà wọn ọmọ anábì ẹ gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ fún nínú ẹgbàá ọ̀rọ̀ mi wọ́n ní dàrú ẹ̀fílẹ̀ nínú ẹgbàá ọ̀rọ̀ mi látúzìrì mú ẹ gbọ́dọ̀ sẹ́sọ ẹ gbọ́dọ̀ sẹ́ ìtọ̀mọ́ndì. ẹ̀rọ ká burú ńlá ni ọwọ́ pẹ́ pariwo lánàá ànábì tún lẹ̀ gbọ́dọ̀ pariwo mọ́ à ń bọ̀ síbọ̀ sí pẹ́ẹ́lù láìlà. sẹ́wọ̀n káwọn èèyàn aró ti máa tà wọn mi wọ́n ti máa gbọ̀n pé wọ́n ní amájàgbé mọ́ wọ́n tún ní amálù tó ẹ̀ kúkú bùn lówó. ṣùgbọ́n ànábì ọ̀sán lọ́wọ́ làwọn máa ń táwọn fẹ́ láti mú jáde mẹ́ torí ẹ̀ nínú ẹgbàá ọ̀rọ̀ láti zèrè mú ẹ má sẹ́tọ̀ máa ń di nítorí tẹ́ bá sẹ́tọ̀ máa ń di aburú ló ṣẹlẹ̀ pé dàárẹ̀ ìtọ́fẹ́ jáde kọ̀ jáde ó ti kú láyé rẹ̀ ó ti bọ́ sáàrin lọ́dọ̀ àwọn onímẹ́dísìn lónìí wọ́n máa àrùn kan ń jẹ́ bẹ́ẹ̀ ìtọ́ síìzì sáàrin títọ́ bá síìzì sáàrin sẹ́nu pé ẹ ẹ ẹ fa wàhálà nù fẹ́ tọ́ mọ́sálásí nìtọ́ sí ibi wọ́n ní a máa tọ̀ nìtọ́ bá. so anabi sọlá sọlá látòzìrì mú ẹ má fẹ́ kọ́mándì. eléyìí túmọ̀ sí pé àwọn ọmọ tiwa náà ọmọ sàṣìṣe ọmọ ń tọ̀ sórí bẹ́ẹ̀dì àwọn ìyá wa fagbẹ́ta káyọ̀ lẹ́rọ ọmọdé yọkàn sẹ́tọ̀ ọmọdé ni ó lè dàrún láéláé fún ọmọ ń gbà mí. tí wàá di pé ìtọ́ bọ́ máa jà ètò ìjáde dáadáa wọn ariwo burúkú tó ti ké mọ́mọ́ láti kékeré ló dé àrùn sọ́mọ lára kọ́ tọ̀ dáadáa kó tún yín àgbẹ̀ kò burú nítorí pé ìtọ́ rẹ̀ àti gbẹ́rẹ̀ ìdùnnú náà nítorí ẹ̀yìn lẹ́ ń wọ́ ọmọ sá àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ wá lọ́mọ tẹ́nì ṣe wá ní yàgbẹ́ kálí ń tọ̀ kálí tẹ́lẹ̀ ńkọ́ ṣé ọmọ tẹ́lẹ̀ bọ́tà ni máa pọ̀ nìyí bẹ́ẹ̀ náà ni ọ yá nítorí pé tọ́lọ́mọ irú àwọn èèyàn sẹ́ni ti máa wò pé eh, ọmọ yẹn wàhálà rẹ̀ pọ̀ kọ́kọ́ mọ́ àtẹ́lẹ̀ náà ọmọ kí ni mo fún bàbá rẹ̀ wàhálà náà tó ń torí de ilé ibà kọ́ tọ̀ dáadáa nígbà tí máa ń tọ̀ nǹkan barakallahu fik tọ̀ dáadáa nítorí pé tẹ́ bá fi lé lọ́sẹ̀ sí jágbe má ó lè jẹ́ pé wàhálà lẹ fà fún. ṣùgbọ́n lẹ́ẹ̀bà gbọ́ tí títọ̀ ń kanra panu tá <laughs> ẹ̀rọ bá sọ pé tá nìyẹn o lè kó sókòtò lẹ́ẹ̀kan kó túlẹ̀ títọ̀ títọ̀ bóyá ti dáràn sí lọ́rùn tẹ̀yìn ọ̀mà ẹjọ́ tọ̀tẹ̀ má fi hàn pẹ́ ti rí níbo bá tọ̀tẹ̀ lẹ́wọ̀n àbá pé ah bàbá wọ́n ti kọ́ bẹ̀ ń pé èèyàn gbọ́dọ̀ tọ́ bẹ̀ mọ́ ẹ lọ́ọ́ pọ́n mi ẹ̀ dá sí àbí òye ẹ lọ́ọ́ pọ́n mi ẹ̀ dá sí ìpè á ọlọ́run ní jẹ́ kí onílàáká ibi tí ọ tán láàrin àwọn èèyàn sẹ́yìn pé tọ̀tọ̀ gbọ́n onú ọ̀sán láìrí ní ẹ̀kọ́ ìtọ̀ tó gbọ́n tó fi ń di ẹ mọ̀ pé títọ̀ bá gbọ́n ẹ̀ ń gbà mí kó tó tú sòkòtò ti tọ̀ fa ọba dàgbà ju bó ṣe dàgbà ń lọ ó ti tọ́ ara so ọlọ́run ti bá ti ó rí ibi tí ó ti tọ̀ ẹ wá ń pé ẹ káì ẹlòmíràn sọ pé màá tọ̀ yìí ẹni tó láyà nù kò ní sẹ́tọ̀ mọ́ di pé mo ti da kọjá àtúkọ sẹtọ ma mi màá tọ ìjọba gbọjẹ kóòtù náà ní ká lọ so torí délé yìí arákùnrin yẹn anabi sallallahu alaihi wasallam la tuzrimu ẹ má sẹtọ ma ń di o lẹ́yìn ìgbà tọkùnrin yìí tọ gbádùn falamma qada bawla ìgbà tọ gbádùn amara an-nabiyyu sallallahu alaihi wasallam bi dhanubi anabi sallallahu alaihi wasallam pàṣẹ kí wọn lọ gbé bọkẹtì tó tóbi wá tómi wà ń bẹ. mímá in tó kún fómi fa anabi sallallahu alayhi wa sallam ni kò wọ́n dalè lórí alimami àti Muslim ló gbà wá àdéhìí ẹ̀kọ́ pọ̀ nbẹ gán nínú ẹ̀kọ́ tó wà anabi Adama ẹ̀gbin ni ẹ̀gbin ni tọ́ wa jẹ̀ ìtọ́wọ́ ẹsẹ̀ tí yẹn lè pò mu àárẹ̀ kan wá ń wọ́n pẹ̀lú àgbo kẹ́ ẹ máa mú àà ìtọ́ tó yàn kàlà ọ gbọ́dọ̀ mú tọ́ o mú poison yẹ o àmọ́ tó màlúù náà ìtọ̀ ràkúnmí yẹs ìtọ̀ àgbò yẹs ìtọ̀ àgùntàn yẹs ìtọ̀ ewúrẹ́ lábàs ọtọ èèyàn ọ gbọ́dọ̀ mú ẹ̀gbin ni ọlọ́run bò sì fi wòsàn wa sára tó ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ fún wa wàhálà ìhè gbàtà bá ti mọ ìtọ̀ wa lẹ́gbìn níta àbá ní jẹ sí ẹnu àkìrìrè àìfi lọ́mú kéèyàn sagbára láti rí pé wọ́n máa jẹ gbin àmọ́ wa mú tọ̀ àgbo kan wá sí ẹ gbọ́dọ̀ bá wọn mú o ìmúkùmù nìyẹn o àmọ́ tó bá yẹ pé màálù lábàásì lẹ́yìn náà tó bá yẹ pé tọ̀ màálù náà ni àbí tọ̀ ràkúnmí wọ́n wá gbé kalẹ̀ fásitì tó pẹ́ wọ́n á lọ gbé síbì kan wọ́n á ní wọ́n máa lò fún ọmọ àgèrè àbí kìíní kàtán so tó bá ti pẹ́ tí ìwádìí bá tún fi hàn pé tó bá ti pẹ́ jù ìtú máa ṣèyàn bí ọtí ẹ gbọ́dọ̀ mú pé kìíní kẹnu núgò ẹ gbọ́dọ̀ bá mú mú fún mu yẹn fírẹ́ṣì tọ́ màálù fírẹ́ṣì tọ́ ràkúnmí fírẹ́ṣì tọ́ àgùntàn o lè mú àmọ́ ìtàn ti gbé kalẹ̀ tó ti pẹ́ ẹ wá gbé sítòsí àdògán tẹ̀ ń fi ń dáná pé egun núgò egun ti jẹ́ múmu tí wọn á mú mú kú mu tí wọn fẹẹ bí fún tó èèyàn gbọ́dọ̀ bá wọn mú ilé yẹn ìtọ́mọ anábì ádámù ẹ̀gbin ni kò sì sí àpẹnu láàrin àwọn olùmọ̀ ẹ̀gbin ni. akramakumullah nítorí wọn náà fi mọ̀ wípé ó wà acidic onípípa àná tí wọn fi ń kan léyìí báyìí ní ìsìn tẹ́ bá gbé síbì kan wọ́n mọ̀ tọ̀ sí jojúmọ́ kọ́ tájẹ̀tì jojúmọ́ tó bá fẹ́ tọ̀ ọ́ ní kọ́ sí kọ́ sí nígbà bá ya kí ni ọ̀sẹ̀lẹ̀ yóò jẹra ni wọn náà mọ̀ pé yes poison kan wà nínú tọ̀ so nítorí délé yìí báyìí ọ gbọdọ mú ìtọ̀ ọ gbọdọ jẹ ìtọ̀ wọn á ní kó fi nítorí pé fi sí ẹran ti jẹ sínú owó dénú tání ẹran òfò tí fi sí àbí òye wa torí ni ọ gbọdọ bá wọn jẹ wọ́n ti wá fún nírú rẹ̀ jẹ́ ìwọ sì mọ̀ pé tọ̀ o <laughs> lè yọ tí ọba ti pẹ́ wàá bì tọ́ba ti pẹ́ tó àfi kọ́ lọ́n sànù rẹ̀ fa èèyàn gbọ́dọ̀ jẹjẹ kújẹ nítorí pé ń wọ́wọ́ kó wọ́ tọ́ tọ́ba ti wá dájú pé gbìn nìtọ́ mi yàn tí ìtọ́ bá dà sí wa lára àbọ̀dà sí wa lásọ àbọ̀dà sílẹ̀ àgbọ́dọ̀ fọ̀ o àgbọ́dọ̀ fọ̀ pẹ̀lú omi tọ́ ọmọ tó lè fọ̀ nǹkan míì ìtọ́dà sílẹ̀ lẹ́ni sìn àfọ̀ ilẹ̀ ti gbẹ sí òtò kòtó ìgbẹ́dà sílẹ̀ lẹ́ ilẹ̀ ti gbẹ sí òtò kòtó atẹ́gùn ti fẹ́ sí kòtó àfikọ́ fọ̀ ìgbẹ́ ń bẹ lásọ rẹ ìtọ́ ń bẹ lásọ rẹ ó ti gbẹ kòtó àfikọ́ fọ̀ lára awọ wa ń kọ́ àfikọ́ fọ̀ kòtó ipò ti gbẹ ó ti gbẹ báwò àgbọ́dọ̀ fọ̀nù torí rẹ ní tí sẹ́kútù bá ti lọ tọ́ gbogbo ayọ sọ di náà ni Jésù wa kírun wájú Ọlọ́run innahu la la'ab eré ní sè kírun kankan àbúrò àǹtí máa dúró tọ ní gbogbo gbàtọ pé ọkàn tọ kó di rẹ yóò sì dánú sokoto láti tọ àti gbogbo ẹ pé inna àwọn sì sọ pé burúkú obìnrin tí dúró tọ tí sí gbogbo ara. wọ́n tọ gbogbo ṣòkòtò tọ́ tán ẹ̀rí àwọn eléyìí grade one ni wọn òkú oorun ọlọ́wọ́n bá ọ̀fọ́bùn ọlọ́wọ́n bá ń fẹ́ kí èèyàn jẹni tó mára ìtọ́ńkọ́ ẹ̀gbin nìjọba. lẹ́yìn ilé ìgbàlódé ètò ti pa ń kan fix one táwọn tọ̀ sínú rẹ̀ ń àfi kẹ́ ẹ máa fomi flush ẹ̀ bàbá jẹ́bẹ̀ eléyìn ò ní ṣe gbé torí pẹ́ gbìn ni. tán a ti sọ pé oòrùn àbátẹ́gùn kò tó láti fi fọ ilẹ̀ mọ́ o. tó bá yẹ pé ilẹ̀ tán tọ̀ sí ilẹ̀ tó le báyìí kì í ṣe ilẹ̀ tó rọ̀ bí ilẹ̀ tó ṣe pé pẹ̀ ni sẹ́wọ̀n pé mọ́tíláṣí ànábì sallallahu alaihi wasallam nígbà yẹn tí wọ́n fúlọ̀ rẹ̀ wọ́n fúlọ̀ rẹ̀ ìpẹ́ lásán ni sẹ́wọ̀n pé bá ṣe tọ̀yún ni tọ̀yún ń sìnkì lọ́lẹ̀ kí á ló dé tán tún ní wọ́n dá mi sí i bá àrí tọ̀ mọ́ bóyá tó bí tó ń tún iná fi lọ tọ̀ ni fa gẹ́gẹ́ ṣe bí ìtọ̀ náà dání sí torí tọ̀ lọ so nítorí délé àti ètò ṣe pé tó sìnkì wọlẹ̀ àti ètò ṣe pé àrí agbọ́dọ̀ ṣe kíni agbọ́dọ̀ dá mi sí i àdìsí yìí fi hàn wá pé omi tọ́pọ̀ lágbára láti gbára lọ́wọ́ ẹ̀gbìn bóun nìtọ́ ṣe mọ lẹ́gbẹ̀ẹ́ omi bọ́kẹ́tì wọ́n bá kí lẹ́yìn lè pè tọ̀tọ̀ téèyàn tọ̀ ká tẹ̀ pé ìtọ̀ pọ̀ lára rẹ̀ wá tọ̀ tọ̀ tọ̀ tọ̀ tọ̀ tọ̀ tọ̀ tọ̀ one over what bẹ́ẹ̀ yá ni ó tó one over thirty omi bọ́kẹ́tì kan ó túmọ̀ sí pé tí omi bá pọ̀ ẹ̀gbin ò lè rí gbèsè. ẹ máa da omi títí tọkàn yóò fi balẹ̀ pé kò sí ìtọ̀ yẹn bẹ̀ mọ́. sọ eléyìí fi hàn wá pé tẹ́gbin bá ti pọ̀ àtẹ́gbin bá wà omi náà láti ṣe agbára rẹ̀. kò bá jẹ́ mẹ́sàlásì kò bá má jẹ́ mẹ́sàlásì. wọ́n tọ̀ sínú mẹ́sàlásì rí kò gbọ́dọ̀ sọ ibẹ̀ dibi tá a tún lè máa tọ̀ sí o bẹ́ẹ̀ nìkan ṣe irú rẹ̀ wọn ò kọ̀ fún wọn fẹ́ kọ̀ fún wọn ni wọn gbọ́dọ̀ kọ̀ fún. ìtẹ́nìkan ṣe tí wọn ní ẹ má bá wí tẹ́lómi bá ṣe wọn lè ní ẹ bá wí o mo rò pé yé nítorí pé ńgbà tó ń ṣe kí ni wọ́n pè àrò oko tó bá jẹ́ pàrọ̀ àgbòrò ló ṣe bóyá yóò kàn àbùkù o àbí òye yín torí hasanatul abrar sayyiatul muqarrabin hasanatul abrar sayyiatul muqarrabin dáadáa àwọn ẹni rí àìdá lọ́jẹ́ fáwọn ẹni tó súnmọ́ lọ o sáré okú bá ṣe nǹkan tán ni ẹ mẹ́jà gbé ma wọ́dàn wò tò ń torí de eléyìí torí kò wọ́n mọ́ láì dáa torí ló kó wọn lọ́n táwọn bá tọ̀ wọ́n kàn máa bá àwọn èèyàn sọ̀rọ̀ yọ kàn pọ̀ sí wọn ti ń tọ̀ náà nù tọ́ba tún kọjú sí wọn ó tún ti bọ́ ọwá sọ́dọ̀ wọn nù tọwọ́ pa àkọyìn lásán ó túmọ̀ sí kó ti wọlé tọ̀nù ní gbèríko lọ àmọ́ ń gbòòrò pé a ẹ ti abẹ̀rẹ̀ sí tọ̀nù níwá tó ń torí délé lọ́dọ̀ tí wọn kì í ṣe léèfì àmọ́ ní gbòòrò ńkọ́ léèfì ni. àdéhìí ń kọ́ wa pé ká pọ́n mọ́ṣáláṣí lé o ká pọ́n mọ́ṣáláṣí lé o torí o ti wà nínú ẹ̀jẹ̀ àwọn sábẹ́ pa àgbọ̀dọ̀ pọ̀ mọ́ṣáláṣí rẹ̀ ni wọ́n fi jágbe mọ́ náà fẹ́ náà fẹ́ fọwọ́ ba àlàáfíà rẹ̀ kékeré so ó túmọ̀ sí pé ká pọ́n mọ́ṣáláṣí lé a kì í fi lọ́kùlọ́ lọ mọ́ṣáláṣí o ẹ wá sí mọ́ṣáláṣí lẹ̀ fáwọn ewúrẹ́ yín gbogbo wọn torí pé gbé ewúrẹ́ má kò burú ìtọ́ ewúrẹ́ dáa kò burú kò burú àwọn ṣe náà ni kò máa tọ̀ sí mọ́ṣáláṣí kò máa yàgbẹ́ àbí kẹ́ni kan hakẹ́lẹ́ bẹ́ẹ̀ xaa kó tu sínú mọ́sálásí pé kíni ó yẹ kó kàn àbùkù pé ọ̀yá yọ fìlà rẹ kó fi nù. nítorí pé mọ́sálásí kọ́ ilé ọlọ́run ọba wa ni. àbẹ́nìkan ti fi bàtà kókò kúkò ní ti ń kó bọ̀ látòde ọwọ́ àti ibi ẹnu ọ̀nà mọ́sálásí wọn á mọ ẹnu ọ̀nà pé kọ́ jáde bí ọba jáde káwọn máa kó gbẹ wọnú mọ́sálásí pé tẹ bá tún dánrú ẹ̀wò ńjọ mi sóyé sóyé sẹ́wọ̀n nídìí kẹ́ parí sẹ́ńtẹ́ǹsì <laughs> torí pé mọ́sálásí ẹ gbọ́dọ̀ pọ́nlé ẹ gbọ́dọ̀ fa àbùkù kan akramakumullah mọ́sálásí ní ìsìn yóò kún fún jàǹká wọ̀ àmọ́ àwòrán àbí bẹ́ẹ̀ ni ah, lè la ìyẹn ni kíkọ́ ó ti kó tún nǹkan rẹ sí yàrá rẹ lórí gbogbo ojoojúmọ́ lẹ́mọ̀ ẹ bá mọ́wọ́ yẹn mẹsàlásì torí ẹ ni wọn ti kọ tíra nípa ahkamul masajid gẹ́gẹ́ bíi tíra tí imaamu zarkashi tí wọn fi tún ọkọ i'lamu sajidi bi ahkamil masajidi so wọn fẹẹ fi mọ ẹni tí ń forí kanlẹ̀ fọlọ ìdájọ́ àwọn mẹsàlásì kí ni tọ́tọ́ sí mẹsàlásì kí ni tí ọ̀tọ̀ sí mẹsàlásì torí rẹ agbọ́dọ̀ pọn mẹsàlásì lé jàmá eléyìí túmọ̀ sí pé agbọ́dọ̀ sọ mẹsàlásì di ilé àjọyọ̀ tó yẹ pé subhanallah láti ọ̀rọ̀ bá dé ẹ̀ ṣì mọ́sálásí sá mo kọ àga wọlé ni mo kọ àga wọlé tí wọ́n wá rẹ ọkà mọ́lẹ̀ wọ́n rẹ mú pa gbogbo ẹ̀ ma fi fi yí kíní kan á máa fọ̀ ń bọ̀ báyà e máa fọ ń bọ̀ báyà báwo ẹ̀ lọ ní stadium mọ́sálásí ò sí and tábà pé ayé àlọ́ sọ́là àní mọ́sálásí. wọ́n tó wá di pé wọ́n fẹ́ pín sẹ̀mú bìtà wọ́n fẹ́ kí wọ́n bẹ̀ gbẹ̀gì gbogbo èèyàn wà á kún mọ́sálásí tẹ̀ ìwá. <laughs> so kò yẹ ká máa fàbùkù kan mọ́sálásí jẹ̀mà àwa mọ ibi tẹ́ ẹ ti rí láyé ìsìn pé mọ́sálásí ẹ lè máa ṣàjọyọ̀ ọ̀nà ẹ̀ lé lé ẹ́ gbogbo mọ́sálásí mọ́sálásí kan ń wá wọn ṣàjọyọ̀ nǹkan wọ́n wá à wọ́n á pe state of emergency gbogbo wọn á dẹ́ni lura wọn dáwó lura ẹ máa fọ́ ẹ máa àlà sígi mọ́sálásí lè bí tẹ́lẹ̀ àjíyè kò yẹ bẹ́ẹ̀ náà kò yẹ bẹ́ẹ̀ ẹnu wá pápá tí gbogbo ẹ wà nílẹ̀ ẹsẹ̀ sì mọ̀ pé pápá gan ẹ̀yẹn da léda ọ̀rá àmàlà alẹ̀ kẹ ẹ má bàa kílẹ̀ àkẹ́rì hàn o fa nítorí àgbẹ̀ mọ́sálásí lè ọlọ́run ẹ sì mọ̀ pé kà làwọn míì pàápàá ń jọ àjọyọ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ni omi ọmọ ọmọ mọ́kà yóò fi rẹ́ ẹ́ àrò yóò sì gbàgbé pé bó la wà mọ́sálásí. sọ yẹ nítorí pé à ń ṣàjọyọ̀ kákan mọ́ pariwo nu mọ́sálásí pé ẹ kó àjọyọ̀ ni ó ọlọ́kùnrin kárí ó ah, ẹ ṣáàdà ṣáàdà mẹ́sì. àbí òye wa ẹnìkan á ní ẹsẹ̀ fẹ́ sọ mọ́sálásí dìbí tá a ti kírun lásán tá a sì túká ni yẹ́sì pópósílẹ̀ ọwọ́ àfọ̀run tí nǹkan mi bá wá tẹ̀lé tí ó bá tako nítsọ̀ bí irun ṣe wà lábàá afẹ́ tótó àwọn mùsùlùmí afẹ́ mú lọ síwájú bọ́rọ̀ àwọn mùsùlùmí afẹ́ mú dàgbàsókè bọ́rọ̀ àwọn mùsùlùmí afẹ́ ṣàtúnṣe láàrin àwọn mùsùlùmí afẹ́ ṣe ìlànà tí yóò mú lọ síwájú bọ́rọ̀ àwọn lábà àmọ́ tó afẹ́ ruka afẹ́ kúnọ́ka afẹ́ pínsẹ̀ mọ́vítà èmi wá ní gbogbo eléyìí nínú mọ́ṣáláṣí kínni. àwọn ikọ̀ àfin háyà lọ́sọ̀ọ̀sẹ̀ àbí òye àwọn kan ti búùkù síwájú yín wọ́n á sọ di reception hall kò yẹ ká sọ mọ́ṣáláṣí dìbẹ̀ o kọjá ló ṣe jẹ́ mẹ́rin. torí ẹ̀ ńgbà tọkùnrin yẹn tọ̀ tán anábì wa pè é sẹ́wọ̀n kó gbogbo yẹn ti ń kígbe mọ́ gbogbo yẹn ti ń jágbe mọ́ ló túmọ̀ sí pé ìwọ tó fẹ́ pè yẹn sọ́nà ẹ̀sìn ọlọ tí gbogbo yẹn bá ń bínú tó ń tara ìwọ̀rọ̀ àṣẹ sùúrù inú ń bí wọn náà ọ̀rọ̀ àṣẹ sùúrù torí ká lè rí ẹni tẹ́ fẹ́ pè anábì sallallahu alaihi wasallam wa pè wọn ni inna hadhihi al-masajida la àwọn mọ́sálásí torí kọ̀tọ́ sí ká yàgbẹ́ àbí ká tọ̀ ọ̀bẹ wọn ò kọ́ fún tọ̀ àbí gbẹ. innama hiya li dhikrillahi azza wa jalla mọ́sálásí wà fún ẹtì ọlọ́run wa qira'atil Qur'an àti kíkẹ́ al-Qur'an. ànábì sọ fún wa wọn kíkẹ́ ni function mọ́sálásí li dhikrillah ṣé pínpín àmàlà dhikrillah ni <laughs> <laughs> so àpéjọ bá jẹ kánú mọ́ṣáláṣí ó burú o sóye àmọ́ kẹ́ ẹ wá sọ di one of its function tá a máa pín amọ́ là á máa jẹ ká ń bẹ̀ là á máa ṣàjọyọ̀ ń bẹ̀ là. wa qira'ati al-Qur'an àti kíkẹ́ al-Qur'an ní ti mọ́ṣáláṣí wà fún un. bákan náà nínú tó tún fi hàn wá pé mọ́ṣáláṣí wọ́n fẹ́ lọ kọ́ fún pé kí anabi fi wọn lẹ̀ ẹ bá wí mẹ́nà níta anabi kan sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má lù ọ́ àbí òye pàtó dìde torí ẹ̀ táwọn nìkan bá sàṣìṣe táwọn èèyàn rẹ bá dé tí wọ́n lọ há máa ò ní kó orí wọn ọkàn ṣèbí gbà tó ọkàn ṣèbí gbà tó orí ti ń lọ ni sóye wọn àti wọn fẹ́ débi kí wọ́n fẹ́ àìsí lọ sẹ́yìn kẹ́rù ó ti bo náà pé gbogbo èèyàn ti ń bọ̀ wọ́n àgbẹ̀ ẹ fi lẹ̀ ẹkànrọ agbáfìlà rẹ sọ̀rọ̀ torí pé tọba tọba tọba ṣèṣe pé ẹ mọlẹ mọlọ yóò kè yẹ ẹsùn tí mo ṣe da àmọ́ wọn ti fẹ́ di ọ̀dọ̀ rẹ̀ òṣèbí gbà tó rí wọn wọn ah, ti ń kú girigiri bọ ẹrú ti bọ náà ti fẹ́ túlẹ̀ òṣèbí gbà tó rí wọn gbà tí wọn ara mú tí wọn fẹ́ máa lù pẹ kí ló ṣe náà rí ó sì ti mọ pé kí ló ṣe náà rí báyìí báyìí ni ọkẹ wọn náà ń gbọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀kan gbá fìlà rẹ̀ ṣubú so ẹ má nà so eléyìí yẹn ẹ̀rí kọ́ ànábi sọlá ṣẹlẹ̀ nígbà tó gbogbo wọn kú gírígírí nígbà tó fẹ́ di kí fẹ́ mọ fọwọ́ bà má ẹ má lù ọ́ sọ yé sẹ́wọ̀n kó nàá mọ̀ pé a ń gbọ́dọ̀ dánrú ẹ̀ wò mọ́ láyé àmọ́ pé wọ́n filẹ̀ náà náà kò burú kò burú ẹ̀ filẹ̀ kí ló á ṣe tó burú kí ló ṣe tí ò burú tó ń torí délé yìí ní ẹ̀jẹ̀ bó ṣe mẹ́ wá síwájú yóò rí nǹkan gbà mí yóò ṣe bí ìgbà tó ń wò rí so tó bá wá fẹ́ di pé ó fẹ́ dìbàjẹ́ náà á pè nù ẹ má ṣe dìbẹ̀. lẹ́yìn náà anábì sallallahu alaihi wasallam wọ́n tún fi hàn wá náà àdéhìí kan náà ọ̀rọ̀ mi pé ẹ má fọwọ́ bà láàfíà rẹ̀ torí pé innama bu'ithtum muyassirin wa lam tub'athu mu'assirin ọlọ́run á gbé yín dìde tí wọ́n máa ṣe nǹkan rọrùn àwọn èèyàn tí ọmọ máa sọ délé. tọ́ tó bá jẹ́ pé ká kọ̀ fún yín ọ̀dà ni ọba sọ fún wọn pé ẹ má kọ̀ fún wọn. torí bá sọ pé ìtọ̀tọ̀tọ̀ kò bí pé ẹ máa jágbe mọ́. bákan náà inú àǹfààní àdìsí ni pé aláìmọ̀kan èèyàn máa rẹ̀ èèyàn ní àmọ́ tó bá kẹ́ńtọ́ mọ̀ àmọ́ sẹ́mi nísì wọ́n káyí pé bí wọ́n ṣe sọ fún lónìí ọ̀parí ó tún di lọ́ọ̀lọ́ ó tún wá tọ̀ ó tún di lọ́ọ̀tún làwọn wá tọ̀ sẹ́mi pé àbùkù tí ó kàn ìní ń kọ̀wé sí o àmọ́ wọn ò tún sọ kó tún tọ̀ sínú mẹ́tíláṣí mọ́ láti jọ náà. sàmẹ́yìn ní sẹ́yìn rí pé nù ayọ̀ yẹn ń hùwà bàjẹ́ kẹ́ ti kìlọ̀ fún yóò lọ gbọ́ tó bá tún di lọ́la yóò tún ṣe é. tó bá tún di lọ́tùnla yóò tún ṣe é àbí òye torí irú wọn lòfin ṣe wà torí irú wọn lòfin ṣe wà torí pé excuse tẹ̀ ń fún tẹ́lẹ̀ ó ti tó kò ní ìdí excuse mi ẹ fi jófin tẹ́ bá fi jófin yóò jẹ́ kọ́ fáwọn míì tó fẹ́ gbọ́n. nínú ẹ̀kọ́ tuntun à ń bẹ̀ ni pé káì ìwà nábì wa Muhammad sallallahu alaihi wasallam ọkà màmá ọgá. àti pé pẹ̀lú pẹ̀lẹ́ ni wọ́n máa fi kọ́ ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ àbí ọ̀sàdédé jẹ́ bẹ́ẹ̀ fa ahsana ta'diba ọlọ́run ló máa máa kọ́ lẹ́kọ̀ọ́ ó sì kọ́ lẹ́kọ̀ọ́ lọ́nà tó rẹwà jù ọlọ́run kọ́kọ́ àná lẹ́kọ̀ọ́ kó sì kọ́ alẹ́kọ̀ọ́ tó rẹwà. nínú àǹfààní tó tún wà <clears throat> kádìnà ńgbà tá a bá fẹ́ gbọ́ bùkátà wa wọ́n lọ wà fún gbẹ̀ẹ́nì kìí ṣètọ̀ nípa táwọn èèyàn ti mọ̀ látàrí tó ti pẹ́ nù pé ìgbà tí wọ́n bá fẹ́ yàgbẹ́ ni wọ́n máa ń jìnà àmọ́ tí wọ́n bá tọ̀ wọ́n jìnà tó bẹ́ẹ̀ ṣe máa ń jìnà tí wọ́n bá yàgbẹ́ síbẹ̀ ni àbẹ́ kọ̀ bẹ́ẹ̀ ni àwa náà ti mọ̀ bẹ́ẹ̀. ní sìkágbẹ́ ń fẹ́ tọ̀ ní mọ́ṣáláṣí bí tí wọ́n ò ṣàyè gbẹ́ sí. sẹ́yìn kébi tẹ́tì máa báyàn sọ̀rọ̀ ni ó sì wọ ibi tó ti tọ̀ ń so ó sì tọ̀ rẹ tó bá fẹ́ dàbí ìgbẹ́ wọ́n sì tún rí tó tún gbàgbé tó tún tú lẹ̀ pé ń lọ́dà ibẹ̀ ti lọ́tọ̀ kan <laughs> ibẹ̀ ti no ẹ nísìn nǹkan míì ni subhanallah kí ló dé tí o ṣe no ó ní ìdí ká tún rí zìnnà wà á kú mọ̀ wá ẹnjọ́ sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ níbi ó sì fẹ́ tọ̀ ibẹ̀ náà là ìtọ̀ ìtọ̀ yẹn àkàràmọ̀kùnmọ̀ lọ́wọ́ á fẹ́ mú sódà ní ìṣó yẹn wá ń wá ọ̀kan tí kò jáde ó ní òun sọmọ pé ọ̀fẹ́ gbára rẹ pé what <laughs> what is now happening so ó fúnnu rẹ kọ́mọ́jáde kọ́mọ́jáde torí pé ọ̀fẹ́ àìbámọ̀ kọ́rẹ̀ rẹ ọmọ gbọ́ ohun tutù rẹ̀ kí oorun rẹ̀ fa kọ́ mọ́ gbóhùn rẹ̀ báwo wá ni tó bá pé ìgbẹ́ ni ó jáde gbọ́ ohun ìgbẹ́ tí ń jáde lára rẹ̀ nígbà tí èyí sómù gọ̀ àbí òye yín torí ẹ̀ ló jẹ́ kó ìláyé kò ní í fẹ́ kákò ń yàgbẹ́ níbi ti máa àbí tó ti máa gbọ́ póhùn yàgbẹ́ tó jẹ́ pé ohun gbígbẹ̀ ti ń jáde so lọ́pàá ló fi jẹ́ kẹ́ o súnà anabi sallallahu alaihi wasallam sẹ́ni bá fẹ́ lọ yàgbẹ́ àwọn sàbí ọmọ tẹ̀lé àwọn méjì wọ́n mọ̀ tẹ̀lé nígbà tó bá ti di pé wọ́n débi kan pẹ́ dúnbì anabi wa tún lọ jìnnàjìnnà kó tó di kan lọ lóṣù àbí èyí wa ilé yìí ń bẹ nú ẹ̀kọ́ ga jù torí ẹ̀ ló ṣe jẹ́ pé káípẹ́ lè tiẹ́ nìsín wọ́n kọ́ ń lè gbà bá ti kó ń pa ọ̀ nìsín tọ́lẹ̀tì lẹ́wọ̀ bá wọ́n wá ṣẹlẹ̀ pọ̀ fẹ́ yàgbẹ́ ọ̀rẹ́ rẹ̀ kan á bẹ ẹnu palọ̀ ó sì mọ̀ pé rúlẹ̀ tó ṣe kò nípọn débi pé gbogbo tí máa ń ṣẹlẹ̀ nínú tọ́lẹ́tì wọn ò ní gbọ́ lóde ẹ lẹ́kùn ọlọ́wọ́ bá ti rí lọ ṣe so nítorí ó ṣe ń bẹ̀ yẹn pé ẹ dákun so bóyá ẹ ẹ bóyá ẹ dúró dè ní òde mò ń bọ̀ wá tó yé torí ké ń bẹnu adab kíkẹ́ ẹ dákun ẹ dúró dè lóde mò ń bọ̀ wá nítorí kọ́ mọ̀ mọ́ ẹ jẹ́ pé ọ̀ ha

o le sápò ọdọ ara rẹ so súnà ọlọ́ọ̀ni so ṣùgbọ́n mi ìyàn ò ní fẹ́ ká pé wọ́n gbọ́ pé wọ́n ohun ìgbẹ́ rẹ ohun iso nínú dídá tó dáa tó dá wa nù unlike àwọn ẹranko bàbá ah, ibi tí wọ́n ti ń jẹun náà ló ti máa kò ní kan dúró ni ṣe tí kó nítorí bí ẹranko ti ṣe wà nù tiẹ̀ so therefore ìwọ gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n máa lò làákà ìtọ́lọ̀ wọn bá fún ọ. nínú àǹfààní tuntun wa ń bẹ̀ ni dáfúrú àádọ́mi lọ́bọ̀rẹ̀tẹ́yìní bí akọ́fìhìmá ká máa ti ọlọ́mọ pẹ̀tù àyà nínú <laughs> nínú ìyà ìyà tẹ̀ ń pè ní gbádùn nàìjíríà oníkó múnádìkẹ́ ká fún kan bàbà ìjọba ti sọ dídìrín ní kéètì orí àwọn èèyàn débi pé gbogbo tí ọjà mọ kankan wọn sọ di bàbàrà torí pé wọn ti sọ wá sóhùn sá dábàá tí wàá rí náà ẹ́ẹ́ kálukọ́ ọmọ pàtẹ́wọlé pé kíni à ń sanwó náà tí wọn á mú dé ká ń pàtẹ́wọ́ sí àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ kọ́ńtà ń jẹ́ agbọ́n torí pé ìjọba ni máa jọ ọmọ ìlú ọgbọ́n ìjọba ni máa jọ ọmọ ìlú ọgbọ́n ni máa jẹ́ wọ́n wáìs àti ìjọba bá ti fẹ́ sọ ọmọ ìlú rẹ̀ ń kà irun tẹ́ẹ̀rí tí ń ṣẹlẹ̀ nàìjíríà ni máa ń ṣẹlẹ̀ aslan ò lè sí tap water kó rómi iná náà gan à ń kò sí ná tẹ́lá tí wàá mú dé wọ́n mọ̀ pàtẹ́wọ́ up nepa ẹ̀ ní sọ pé down nepa up báwo ó ti múná wá ní ìsìnkú ó ti tó sùn mẹ́ta àti sanwó sùn mẹ́ta sẹ́yìn lé subhanallah tàbí kọ́ lọ́wọ́ bá wa tún orílẹ̀-èdè ìsè ẹ̀sìn bí wọ́n jẹ tẹ́tẹ́ kan ní iná tá tún lè mú lọ láàrin ìṣẹ́jú méjì so nítorí délé ọjọ́ bó ṣe jẹ́ eléyìí tó bó ṣe tó so subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ìbéèrè tèmi ni pé nípa àdínkù ẹ̀ eh, lábáwo tó wá sọ̀ sí mọ́ṣáláṣí ẹnìkan ṣàlàyé wípé ìwé àgbáyà yẹn wà tí wọ́n ní pé lẹ́yìn tí lọ́ọ̀tún lẹ́sùn máa lè sọ̀lá tó ṣàlàyé fún arákùnrin ẹ̀gbọ́n púpọ̀ afẹ́dún kọ́lọ̀ ń kẹun kọ́lọ̀ ń kẹun ṣùkọ̀ kọ́lọ̀ máa kẹ ẹlòmíì mọ̀ lẹ́yìn àwọn ìwé lẹ́yìn táwọn ìlú wa bá a pẹ̀lú àṣẹwà tún àdúrà rẹ̀ máa ń lè fi ìwà àyà rẹ̀ lọ. ń wà ṣùgbọ́n kò sáǹfà nìkan bẹ̀ fún àwa lọ́fà làbí sọ. mo rò pé yé ó wà ṣùgbọ́n àǹfààní wo lọ́wọ́ àǹbẹ̀ fún wa aláǹsọ̀rọ̀ tọ̀ wípé èèyàn gbọ́dọ̀ tọ́ mọ́ṣáláṣí sòkòsí fáyidà kan di níyẹn lára wípé kókó àdànàbì sallallahu alaihi wasallam nìkan sí àlùjànnà táwa fẹ́ rí mú tiwa torí pé kò sínú àdúrà pé pé ọmọ ṣàdúrà pé àti bàbá mi nìkan ni kò fi sí àlùjànnà àbí òye wa so táǹfààní bá wà ń bẹ̀ ńlọrọ̀ àdànàbì sallallahu alaihi wasallam tó sọ fún ọfẹ sọ àlùjáná tó fẹ̀ di funfun ọfẹ sọ àlùjáná tó fẹ̀ di funfun tòlúmọ àti ọba lè mi wà tà nẹbì nìkan ni kó kó sọ àlùjáná ṣé kò dìyà ó ti dìyà nìyẹn nítorí pé àlùjáná tó fẹ̀ tó ṣe pé ìbú rẹ̀ fífẹ̀ sẹmà àtìlẹyìn wọn á kó yẹn méjì lásán bẹ́ẹ̀ ó dìyà bí ó dìyà ó dìyà ni now number two. ọ̀bẹ́ tó ìgbẹ́jọ́ kí ni ìdájọ́ eh, ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó bá jáde látara olóńgbò àti ẹ̀jẹ̀ wọn. ẹ màtọ́nà máa ti sílé wọ̀ pé ká jẹ ẹ̀gbin náà ni ìgbé àti tọ̀ wọn ìtumọ̀ pé wọn kì í ṣẹ̀gbin ń bẹ̀ yẹn kì í ṣe pé wọn kì í ṣẹ̀gbin nípa kó lè jẹran wọn ṣùgbọ́n kì í ṣẹ̀gbin nípa pé tí wọ́n máa fi ẹnu bá nǹkan kan nǹkan yẹn ọ̀dẹ̀gbin àbí òye wa nǹkan yẹn kò di ẹ̀gbin náà. ìbéèrè tó lè bèèrè ni pé. ẹ ti sọ̀rọ̀ fún wa nípa ìtọ̀ ọmọ yìí àmọ́ nínú àwọn ọmọ tí mo ti gbọ́ lọ́jú wọ́n ṣàdáyọrí ìtọ̀ àwọn fún àwọn kéèké bí ọkùnrin tàbójú rẹ̀ tèmi máa ń dàrú láàrin àwọn méjì ìdáhùn pé tọ̀ ọ̀gbìn tàbí tòun nínú àwọn kéèké ní fóònù. pípẹ́ kẹ́ni. pé tó bá ta sí ìrẹsùn. kì í ṣẹ̀gbọ́n. pé kò sí ẹ̀gbọ́n ọ̀rọ̀ tó sọ pé kì í ṣẹ̀gbọ́n gbogbo àwọn ìgbà wọn ọ̀rọ̀ tó wá lọ́tọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kò sí ètò sọ pé kì í ṣẹ̀gbìn torí tí ìbá ṣẹ̀gbìn gbọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣe wọ́n mi sí tọ̀ ọmọkùnrin tí sì ń fọ́tọ̀ ọmọbìnrin àbí òye wa so báyà nǹkan tó fẹ́ béèrè ni pé báwo ni wọ́n ṣe wá wọ́n omi sí tọ̀ ọmọkùnrin lásán tí wọ́n sì ń fọ ìtọ̀ ọmọbìnrin tó bá ti jẹ́ pé gbin méjèèjì kí ló dé tí wọ́n fọ méjèèjì sàwọn sọ pé wíwọ́n mi sí kò yàtọ̀ sí fífọ̀ torí wọn ò pàtì nítorí pé ó ti jẹ́ tọ̀ ọmọkùnrin ṣùgbọ́n ṣe ni wọ́n ṣe kí ni ṣe ni wọ́n wọ́n mi sí wọ́n wọ́n mi sí ó fi tutù jìgbìnì wọ́n sì fọ́ nígbà tí wọ́n fomi sí ó tutù jìgbìnì wọ́n wá gbó ìtọ̀ ọmọbìnrin nìyẹn kò sí ẹ̀gbà ọkàn tó sọ pé tọ̀ wọn kì tẹ̀lé náà ẹ̀ máa fọ wàhálà ìkùnsọ̀nù.

so nǹkan aṣọ kan wá jábọ́ síbẹ̀ ó ti gbé ọ̀pọ̀ tó ń tí ìsìn rẹ̀ aṣọ kan wá jábọ́ síbẹ̀ ṣé aṣọ yẹn náà ó ti jìn. àwa náà wọn á béèrè pé ńgbà tó jábọ́ sórí ẹ̀ ìtọ́ yìí sétọ̀ yìí àkókò nǹkan kan ò sasọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan ṣe lẹ̀ ilẹ̀ yẹn a lè kírun lórí ẹ̀ láì jẹ́ pé láì jẹ́ pé a fọ̀ ṣùgbọ́n aṣọ tó bọ́ sórí rẹ̀ kò sí nǹkan kan tó ṣe òtó àfi sáré tọ̀ lára rẹ̀ náà àrí kò sọ̀rọ̀. pèsè dandan pèsè dandan sísọ abẹ púpọ̀ <clears throat> ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí gbogbo èèyàn rí ni so ṣùgbọ́n rìwáyà eléyìí wà rìwáyà eléyìí wà rìwáyà eléyìí wà tí rìwáyà kan bá ti wá tí àwọn <clears throat> sàábé tó gbà wá lóríṣiríṣi bá ti pọ̀ wọ́n sọ pé rìwáyà nìkan ṣáhid lè rìwáyà tẹ̀ lómi rìwáyà eléyìí jẹ́ lẹ́rìí fún rìwáyà lómi nínú ma hadith àbùkátà láti sọ pé sàábé mi ló tún gbà yíwá sàábé kan because we don't have time for all those those things but wọ́n ti mà nínú ma hadith tí wọ́n tún wá nù rìwáyà mi <clears throat> ó tún wá nù rìwáyà mi kò pa dandan kó jẹ́ sàbí yẹn nìkan torí pé ntọ́sẹ̀lẹ̀ yẹn yẹn púpọ̀ wà mẹ́ àbí òye wa so but riwaya tí Ibn Hajar ló ń bí riwaya Abu Qatada riwaya Abu Qatada ń bẹ nínú Bukhari àti Muslim tẹ ẹ bá padà sínú Bukhari àti Muslim ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀rù ká buhure ra gbà wá ẹ̀rù ká lómi gbà wá ẹ̀rù ká lómi náà tún gbà wá mọ̀ táwọn nílùú bí ẹni títa ni Abu Qatada naam. anas naam naam maaleykum salaam. mọ́ṣálá mi ti di pé wọ́n kọ́ níbi three stone ó lè kọ́ wọ́n fi òkè pátápátá wá tó ṣe ẹ̀ṣọ́ márùn-ún báwo ni ó ń bá. mọ́ṣáláṣí. ala kulli hal mọ́ṣáláṣí tó bá jẹ́ pé sàlẹ̀ rẹ̀ mọ́ṣáláṣí ni títí tí èdè sàn náà ń kọ́ mọ́ṣáláṣí náà lónìí yàtọ̀ sí kọ́jọ́ pé lùtẹ̀ wà ilẹ̀ wọn so wọ́n ti kọ́ lé sísàlẹ̀ yín wọ́n á rókè lé yín àwọn akọ́mọ́síláṣí bẹ̀ sóye so àmọ́ bíi ká tún wá gbà pé kí wọ́n máa fi sàlẹ̀ sí ilé aṣẹ́wó àbílẹ̀ ọtí kọ́ so wọ́n fi àjálẹ̀ kẹta ṣe reception àmọ́ bá ti fẹ́ síbẹ̀ tọ́da ni kí wọ́n máa fi ṣe àmọ́ tí wọ́n máa fi ṣe àwò kí ni wọ́n ń ṣe ń bẹ̀ tí ọba ti takò tọ́lọ́ lábàá ló bá takùtọ̀ ọlọ́run sí ìbá sẹ́mi tó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ ni pé irú táwọn kan ṣe ń sọ ọ́ọ́sì ni wọ́n fẹ́ máa introduce sí àwọn mọ́ṣáláṣí ìyàgbé tó máa ń ṣe ìgbéyàwó wọn sọ́ọ̀sì ń bo lẹ́tọ́ kí wọ́n lọ tẹ́lẹ̀ náà ilé ijó náà ní sá ilé orin náà ní ilé àtẹ́wọ́ náà ní ibẹ̀ náà wọ́n ti máa ń gbé kéèkì sí lẹ́nu ó náà gbé fùfú sí lẹ́nu ó gbé kéèkì sí lẹ́nu irú rẹ̀ náà làwọn náà ń gbé wọnú àwọn mọ́sálásí lọ́pọ̀lọpọ̀ àwọn àyè mi so nítorí ẹ má gbà tí ò sí ní kíni. lẹ́yìn náà ẹnu ìsàmì àjẹmọ́ sáà fẹ́ fẹ́ yàwó afẹ́ lọ́kọ náà ló ń bí kíkà máa ṣẹ̀ṣẹ̀ lọ reception pé kíni mo fi fún ọmọ gbà bá ẹ̀yẹn jẹ́rìí sí ẹ̀túká. gbogbo wa wàhálà táǹkà máa kóra wa sí yẹn so nígbà tó sì lówó tó fẹ́ fún àwọn èèyàn ló ń jẹ jẹ àbí òye wa so wábì kan sùkúù kan lọ gba kíláàsì wọn kan yọ

sọ̀rọ̀ nípa pé àbí tí wọ́n sọ nù àti pé ó kọ ẹni gúrúùpù iṣọ́ àdìyẹmẹ́ni wọ́n yà wí pé ó wà náà ọ̀dísì kan síwájú pé wọ́n ní pé ẹni tó jẹ́ olórí àwọn ọ̀wá rí ti pé gúrúùpù. àwọn olè jò náà ni olè jò náà ni àwọn ọmọ ó kọ wọn kan náà ni but àní nǹkan kan ṣe pẹ̀lú ọjẹ́ nǹkan kan náà ọjẹ́ nǹkan kan náà sẹ́rí àwọn kankan wà nínú òfin ṣẹ̀ríà wọn ilé yẹn fásitì lè lórí because we have nothing to do with it àfi tó bá fẹ́ fẹ́ kọ biography ọkùnrin yẹn wọ́n lọ́wọ́ á líǹkì ẹ̀ papọ̀ mọ́ra wọn wọ́n lọ́wọ́ mọ́ náà ṣùgbọ́n ìdáwà fẹ́ fààyàn nísìnyí òfin òfin yẹn làwọn ní yorùbá kódà ká má mú kọ rẹ̀ láéláé àníjẹ torí wọn á ní ó kọ rẹ̀ àgbà sẹ́tẹ́ńlì pọ̀ ni. àtọ̀ ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ́ fún yín tí tó bá ti rí èkúté kò ní máa lé kà ṣé ẹ̀yin fẹ́ rí kùté nulẹ̀ àtọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ń sẹ́ yóò sì máa lè káko yọ̀ dà fún ọ. ìwé sẹ́ làákà ẹ̀ àrí kù sẹ́wọ̀n. ẹjọ́ bẹ́ẹ̀ pé tí olóńgbò bá jẹ bóyá ajé ẹ̀rẹ̀ kalẹ̀ olóńgbò bá jẹ bẹ́ẹ̀ tá a lè jẹ́ ìjọba. á olóńgbò yàn lẹ́kọ̀ọ́ ara sẹ́ làákà ètò olóńgbò máa ń ṣe nù àmọ́ olóńgbò tó bá fi lè jẹ ẹran tẹ́ gbé kalẹ̀ kọ̀ lẹ́kọ̀ọ́ torí náà ẹ̀kọ́ tó olóńgbò máa ń ní ni pé yọ́ọ́ mọ nǹkan tó jẹ́ tàwọn ará alé ẹ̀rí pé kò ní débi kò ní débi àwọn ẹran tẹ́ gbé kalẹ̀ yùn yóò mọ ẹrẹ́tí kẹ́ já ìjà ń jẹ ẹran fóònù àbí òye nísinsìnyí ó ti rò pé tẹ̀ ń bá ń jẹun fóònù ló ń jẹjẹ tẹ́ bá gbóúnjẹ tẹ́ bá gbóúnjẹ yín kalẹ̀ olóńgbò ò ní kẹnubọ̀ yóò jókòó tì ní títí tẹ̀ fi dé báwo ló ń gbóòrì lọ́fà tó yé tó yóò jókòó títí tẹ́ fi dé níbẹ̀ bá dé tẹ́ máa ń fún tiẹ̀ tiẹ̀ ní ọ̀mà jẹ gbólóńgbò sèré nu wà á kẹ́rọ̀mù kún mu lọ sẹ́wọ̀n gbólóńgbò yìí jẹ́ kí wọ́n rí gbẹ̀ òun káyé tó da yóò yìnbó òun máa ta yé da yóò yìnbó ní sọ lè sùn sí bẹ́ẹ̀dì olóńgbò tó yẹ pé yóò wúlẹ̀ yóò wúlẹ̀ yóò wúlẹ̀ tí ó bá ti wúlẹ̀ tán kò ní yàgbẹ́ yóò sì yàgbẹ́ bẹ́ẹ̀ yóò sì tún bò yóò tún gbòòrò irun lẹ́ ń pèsè irun tó bá rí pé irun yóò tuntun wú yóò tún rí gbẹ́ mọ́lẹ̀ dáadáa sí i subhanallah naam. ẹ àló ló ń gbò yín tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò lẹ́kọ̀ọ́ ẹ gé bẹ́ẹ̀ dànù abrahamu abolongo jẹun níbi kan náà ẹ gé bẹ́ẹ̀ dànù naam. ìbéèrè nǹkan kan kú sínú ìtọ́ kán sínú omi tẹ́ ẹ̀ rí nǹkan mẹ́rin nísìn <laughs> ìtọ́ kan kán sínú omi tẹ́ ẹ̀ fẹ́ fi wẹ̀ ẹ̀yin ò wò wò ṣé ìtọ̀ yẹn yí omi yẹn padà ṣó yí òórùn rẹ̀ padà ṣó yí títọ́wò rẹ̀ padà ṣó yí àádùn rẹ̀ padà tí ó bá ti yí nǹkan kan padà nù ilé yẹn lá ìṣkàlù tí ó bá ti yí nǹkan kan padà nù gbogbo ilé yẹn lá ishkal naam. aleykum salaam. ẹ̀rí kí wọ́n ti tọ́ bẹ́ẹ̀. àwọn àtẹ̀yìn náà bá ti rí tọ́ bẹ́ẹ̀ kò ní ìdìbéèrè ọlọ́mọ sì wá lọ́bùn ìrántí ẹ̀ máa ti rí tọ́ bì kan sẹ́wọ̀n pé wọ́n sà ń bẹ̀ gan ni sá tí wọ́n jẹ́ bó ti jẹ́ mẹ́wọ̀n. wàhálà ikú sẹ́wọ̀n bí ẹ̀ máa ń gbà wọlé ńlẹ̀ bí ẹjọ́ rẹ̀ bí wàá tẹ̀wọ́n sáré àti bí ẹ̀ máa ń bọ̀ láti lè ibẹ̀ yẹn iwájú rẹ̀ wọ́n àwọn máa mú sílẹ̀ lórí àwọn ọmọ tí wọ́n ti kọ́ ẹ ṣé ilé ọtí ló ti kọ́kọ́ síwájú ni àbí mọ́. ṣùgbọ́n sọ wá pé mọ́sí pè lọ síwájú wọn tó dálé ọtí lẹ̀ àsìkò yìí gan-an lọ́tọ̀ kẹ́ pè wọ́n lẹ́jọ́ lọ́dọ̀ gómìnà yín àbí òye so nítorí yọ̀ọ̀bà yín sóògùn wọn gẹ́gẹ́ bó ṣe ní kí wọ́n wó ṣọ́ọ̀ṣì kan tí ń yọ mọ́ṣáláṣí lẹ́nu ìgbà tí wọ́n wo history wọ́n rí pé mọ́ṣáláṣí ni wọ́n ti kọ́kọ́ kọ́ ó sì ní kí wọ́n wó ṣọ́ọ̀ṣì yẹn lẹ́kọ̀ọ́ àbí òye tó ká tó bá pélé ọtí ẹ wo history ṣé mọ́ṣáláṣí ló ti kọ́kọ́ síwájú ni àbílẹ̀ ọtí o ẹ wàá pè wọ́n lẹ́jọ́ lọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́n bá gbé katapila wá tí wọ́n bá dalẹ̀ ọtí wó mọ́ṣáláṣí ó rì mú mi àbí òye ṣùṣùgbọ́n máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ni pé àwọn ilé ọtí ọ̀sà déédéé wà ní gímú ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí bá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ti ń tọ́tù náà wọ́n lè kọ́ ara jama mọ́sálásí náà òní sì máa sọ̀rọ̀ mọ́sálásí jù lè má mú òsì ní lè bá wí àbí òye bí ibì kan náà ní sáànà rí tí wọ́n dálé ọtí lẹ́nu tó sí mọ́sálásí tinubu bí wọ́n sọ̀rọ̀ tó wọ́n ní ah, ọ̀kan náà ya ni oníta nítẹ̀mú bẹ́ẹ̀ ya súnà ṣé ya ni wọ́n máa tẹ̀mú. sọ̀rọ̀ kọ́sọ̀ àwọn mọ̀ pé tí wọ́n máa ń ṣe fíṣẹ̀ bí lílà òní máa dáwó jù ṣùgbọ́n irú àwọn kan wọn yẹn nígbà míì ìdàdédé wà ń bẹ̀ ẹ̀yin náà lè pàmìtì wọn láti ṣe bẹ́ẹ̀ ṣé bá sì wo ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí wọn yẹn àfààní àwọn ìlú wọn yẹn ẹ̀rì pé owó ni wọ́n fi mọ́ṣáláṣí pa ṣùgbọ́n tó bá ti lè contribute wọn ni ọlọ́run ni ó dájọ́ fún wọn àwọn olè sọ pé kẹ́ni tí ó tọ̀ tí ọmọ ṣe kìnnì ọmọ tọ̀ sí lẹ́yìn náà tẹ̀ báwọn ni mọ́ṣáláṣí náà hùwà ọ̀mùtí so kí ni tó fẹ́ yá àyàn lẹ́nu kí wọ́n tọ́ tí ń tòsí mọ́ṣáláṣí náà náà àwọn tó ní ìtẹ́ bá wọ ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí láwọn ìlú Yorùbá yẹn ẹ̀dúró Èkó yẹn ẹ̀ríkẹ̀ ìyá nìkan ló lè máa gba àrùn yìí ta àbí ẹ̀kọ́ ni nítorí pé nísìnyí irun àṣùbà nísìnyí nísìnyí ọjáde ńlẹ̀ ẹ̀ ń lọ mọ́ṣáláṣí irun àṣùbà àníṣẹ́jú méjì àbọ̀ wọn ti kírun tán ó sì ṣàdúrà one hour lẹ́yìn irun ẹ dákun ẹ wò ewo lọ pàtàkì ẹ kékeré nìkan ẹ àwọn tí ń ra àwọn kára kata kíni kan ọlọ́jọ́ máa rí ṣe ọlọ́jọ́ máa rí mamu wa. so eléyìí ni nǹkan tó lé lórí kì ṣe pé it's just bígbà tí business center ni so business center sì kọ̀ pé kẹ́lòmíì náà gba tiẹ̀ àbí òye sì ta la arúgbó kírun fa níjọ́ tó bá ta lè má mú náà láyọ̀ káwọn sí naam أشهد أن لا إله إلا أنت